ìyìnrere jésù kristi láti ọwọ́ máàkù máàkù orí kìíní. bí ìyìnrere jésù kristi ọmọ ọlọ́run ṣe bẹ̀rẹ̀ nìyí gẹ́gẹ́ bí wòlíì àìsáyà ti kọ ọ́ tẹ́lẹ̀ ní orí. ọlọ́run ní wò ó mo rán oníṣẹ́ mi síwájú rẹ òun ni yóò palẹ̀mọ́ dè ọ́ ohùn ẹni tí ń kígbe nínú aṣálẹ̀ pé ẹ la ọ̀nà tí olúwa yóò gbà ẹ ṣe é kí ó tọ́ fún un láti rìn báyìí ni johannu bẹ̀rẹ̀ sí í ṣe ìrìbọmi nínú aṣálẹ̀ tí ó ń wàásù pé kí àwọn ènìyàn ronúpìwàdà kí wọ́n ṣe ìrìbọmi kí ọlọ́run lè darí ìṣẹ́jú wọn gbogbo ènìyàn ilẹ̀ judea àti ti ìlú jerusalemu jáde tọ̀ ọ́ lọ wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ó sì ń ṣe ìrìbọmi fún wọn nínú odò jọdani irun wọ́n fi hun aṣọ tí Jòhánù wọ̀ ọ̀já ìgbànú aláwọ̀ ni ó gbà mọ́ ìdè eṣú ni ó ń jẹ ó sì ń la oyin ìgàn ó ń wàásù pé. ẹnìkan tí ó jù mí lọ ń bọ̀ lẹ́yìn mi n kò tó bẹ̀rẹ̀ láti tú okùn bàtà rẹ̀ ìrìbọmi ni èmi ń ṣe fún yín ṣùgbọ́n òun yóò fi ẹ̀mí mímọ́ wẹ̀ mọ́. ní ọjọ́ kan jésù wá láti násárẹ́tì ìlú kan ní galili johannu bá ṣe ìrìbọmi fún un nínú odò jọdani bí jésù ti ń jáde kúrò nínú omi lẹ́sẹ̀ kan náà ó rí ẹ̀mí ọlọ́run gẹ́gẹ́ bí àdàbà tí ó bà lé e ó sì gbọ́ ohùn kan láti ọ̀run tí ó wí pé. ìwọ ni àyànfẹ́ ọmọ mi inú mi dùn sí ọ gidigidi. lẹ́yìn èyí ẹ̀mí ọlọ́run gbé jésù lọ sínú aṣálẹ̀ ó wà níbẹ̀ fún ogójì ọjọ́ tí sátani ń dán án wò àárín àwọn ẹranko ni ó wà ṣùgbọ́n àwọn áńgẹ́lì ń ṣe ìránṣẹ́ fún un lẹ́yìn ìgbà tí wọ́n ju johannu sínú ẹ̀wọ̀n jésù wá sí galili ó ń wàásù ìhìnrere tí ó ti ọ̀dọ̀ ọlọ́run wá ó ń wí pé. àkókò tó ìjọba ọlọ́run súnmọ́ ìtòsí ẹ ronúpìwàdà kí ẹ gba ìhìnrere gbọ́ bí jésù ti rìn lọ lẹ́bàá òkun galilei ó rí simoni àti andérù arákùnrin rẹ̀ tí wọ́n ń da àwọn sínú òkun nítorí apẹja ni wọ́n jésù bá wí fún wọn pé. ẹ wá máa tẹ̀lé mi èmi yóò sọ yín di ẹni tí ó ń fa ènìyàn bí a ti ń dẹ ẹja nínú omi. lẹ́sẹ̀ kan náà wọ́n bá fi àwọn wọn sílẹ̀ wọ́n ń tẹ̀lé e. bí ó ti rìn síwájú díẹ̀ sí i ó rí jákọ́bù ọmọ sébédè àti jòhánù arákùnrin rẹ̀ nínú ọkọ̀ wọ́n tún àwọn wọn ṣe bí jésù ti rí wọn ó pè wọ́n wọ́n bá fi sébédè bàbá wọn sílẹ̀ nínú ọkọ̀ pẹ̀lú àwọn alágbàṣe wọ́n ń tẹ̀lé e wọ́n lọ sí kápánáọ́mù ní ọjọ́ ìsinmi àwọn júù jésù lọ sí ilé ìpàdé ó bá bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ènìyàn ẹnu ya àwọn tí ó gbọ́ ẹ̀kọ́ rẹ̀ nítorí ó ń kọ́ wọn bí ẹni tí ó ní àṣẹ yàtọ̀ sí bí àwọn amòfin ṣe ń kọ́ wọn ọkùnrin kan wà nínú ilé ìpàdé náà tí ó ní ẹ̀mí èṣù ó bá kígbe tòò ó ní. kí ni ó pa tàwa ti rẹ pọ̀ Jésù ará Násárẹ́tì ṣé o dé láti wá pa wá run ni mo mọ ẹni tí o jẹ́ ẹni mímọ́ Ọlọ́run ni ọ́. Jésù bá bá a wí ó ní. pa ẹnu mọ́ kí o jáde kúrò nínú ọkùnrin yìí. ẹ̀mí èṣù náà bá gbo ọkùnrin náà jìgìjìgì ó kígbe tòò ó sì jáde kúrò nínú ọkùnrin náà kẹ́kẹ́ bá pamọ́ gbogbo àwọn ènìyàn lẹ́nu tó bẹ́ẹ̀ tí wọ́n ń wí láàrin ara wọn pé. kí ni èyí ẹ̀kọ́ titun ni. pẹ̀lú àṣẹ ni ó fi bá àwọn ẹ̀mí èṣù wí wọ́n sì gbọ́ràn sí i lẹ́nu. òkìkí jésù wá kàn ká gbogbo ìgbèríko gálílì bí wọ́n ti jáde kúrò nínú ilé ìpàdé jésù pẹ̀lú jákọ́bù àti jòhánù lọ sí ilé símónì àti áńdérù ìyá ìyàwó simoni wà ní ìdùbúlẹ̀ àìsàn ibà lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n sọ fún jésù nípa rẹ̀ ó bá lọ sí ọ̀dọ̀ rẹ̀ ó fà á lọ́wọ́ dìde ibà náà sì fi í sílẹ̀ ó bá bẹ̀rẹ̀ sí í tọ́jú oúnjẹ fún wọn nígbà tí ó di ìrọ̀lẹ́ tí òòrùn wọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí gbé gbogbo àwọn tí ara wọn kò dá àti àwọn tí wọ́n ní ẹ̀mí èṣù wá sí ọ̀dọ̀ rẹ̀ gbogbo ìlú péjọ sí ẹnu ọ̀nà ó ṣe ìwòsàn fún ọ̀pọ̀lọpọ̀ àti àwọn tí ó ní oríṣiríṣi àìsàn ó tún lé ẹ̀mí èṣù jáde kò jẹ́ kí àwọn ẹ̀mí èṣù náà sọ̀rọ̀ nítorí wọ́n mọ ẹni tí ó jẹ́ ní òwúrọ̀ kùtùkùtù kí ilẹ̀ tó mọ́ jésù dìde ó jáde kúrò ní ilé ó lọ sí ẹ̀yìn odi ìlú láti gbàdúrà níbi tí kò sí ẹnìkankan simoni àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ bá ń wá a kiri nígbà tí wọ́n rí i wọ́n wí fún un pé. gbogbo ènìyàn ní ń wá ọ ṣùgbọ́n ó wí fún wọn pé ẹ jẹ́ kí a lọ sí àwọn abúlé mìíràn tí ó wà ní ìtòsí kí n lè wàásù níbẹ̀ nítorí ohun tí mo wá sí ayé fún ni èyí. ó bá lọ ó ń wàásù nínú àwọn ilé ìpàdé wọn ní gbogbo ilẹ̀ Gálílì ó ń lé àwọn ẹ̀mí èṣù jáde. ẹnìkan tí ó ní àrùn ẹ̀tẹ̀ wá sí ọ̀dọ̀ rẹ̀ ó kúnlẹ̀ níwájú rẹ̀ ó ń bẹ̀ ẹ́ pé. bí o bá fẹ́ o lè sọ ara mi di mímọ́. àánú ṣe Jésù ó bá na ọwọ́ ó fi kàn án ó ní mo fẹ́ di mímọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àrùn ẹ̀tẹ̀ náà bá kúrò lára rẹ̀ ara rẹ̀ sì dá jésù fi ohùn líle kìlọ̀ fún un lẹ́sẹ̀kẹsẹ̀ ó bá ní kí ó máa lọ ó wí fún un pé má wí ohunkóhun fún ẹnikẹ́ni ṣùgbọ́n lọ fi ara rẹ hàn àlùfáà kí o sì rúbọ ìwòsàn rẹ bí Mósè ti pàṣẹ gẹ́gẹ́ bí ẹ̀rí fún wọn pé ara rẹ ti dá ṣùgbọ́n ọkùnrin náà jáde lọ ó bẹ̀rẹ̀ sí sọ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ó rán ọ̀rọ̀ náà mọ́ ẹnu tó bẹ́ẹ̀ tí jésù kò fi lè wọ inú ìlú ní gbangba mọ́ ṣùgbọ́n ó lọ sí ẹ̀yìn odi ìlú níbi tí kò sí ènìyàn síbẹ̀ àwọn ènìyàn ń lọ sọ́dọ̀ rẹ̀ láti ibi gbogbo. máàkù orí kejì. lẹ́yìn ọjọ́ díẹ̀ jésù tún lọ sí kápánáwù àwọn ènìyàn gbọ́ pé ó wà nínú ilé kan ọ̀pọ̀ ènìyàn bá wá péjọ síbẹ̀ wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi jẹ́ pé àti inú ilé àti ẹnu ọ̀nà ni ó kún ó bá ń sọ̀rọ̀ ìyìn rere fún wọn. àwọn mẹ́rin kan ń gbé arọ kan bọ̀ wá sí ọ̀dọ̀ rẹ̀ nígbà tí wọn kò lè gbé dé ọ̀dọ̀ rẹ̀ nítorí ọ̀pọ̀ ènìyàn wọ́n dá òrùlé lu ní ọ̀kánkán ibi tí Jésù wà nígbà tí wọ́n ti dá a lu tán wọ́n sọ ọkùnrin arọ náà kalẹ̀ sí ohun tí ibùsùn rẹ̀ nígbà tí Jésù rí ìgbàgbọ́ wọn ó wí fún arọ náà pé ọmọ adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. ṣùgbọ́n àwọn amòfin kan jókòó níbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí í kùn sínú pé. kí ló dé tí eléyìí fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ àfojúdi sí ọlọ́run ta ni lè dárí ẹ̀ṣẹ̀ jìnnì bí kò sí ọlọ́run nìkan. ṣùgbọ́n jésù mọ̀ nínú ara rẹ̀ pé wọ́n ń ro èrò báyìí nínú ọkàn wọn ó wí fún wọn pé kí ló dé tí ẹ fi ń kùn sínú èwo ni ó rọrùn jù láti wí fún arọ náà pé adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ tàbí láti wí pé dìde gbé ibùsùn rẹ kí o máa rìn ṣùgbọ́n kí ẹ lè mọ̀ pé ọmọ ènìyàn ní àṣẹ ní ayé láti dárí ẹ̀ṣẹ̀ jì ni. ó bá wí fún arọ náà pé. mo wí fún ọ dìde gbé ibùsùn rẹ kí o máa lọ sí ilé rẹ. ọkùnrin náà bá dìde lẹ́sẹ̀kẹsẹ̀ ó gbé ibùsùn rẹ̀ ó bá jáde lọ lójú gbogbo wọn ẹnu ya gbogbo wọn wọ́n sì yin Ọlọ́run wọ́n ní. a kò rí èyí rí jésù tó jáde lọ sí ẹ̀bá òkun gbogbo àwọn ènìyàn ń lọ sọ́dọ̀ rẹ̀ ó bá ń kọ́ wọn bí ó ti ń lọ ó rí léfì ọmọ áfẹ́wù tí ó jókòó níbi tí ó ti ń gba owó òde ó wí fún un pé máa tẹ̀lé mi léfì bá dìde ó sì tẹ̀lé e bí jésù ti jókòó ní ilé léfì ọ̀pọ̀lọpọ̀ àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ ń bá jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ jẹun nítorí wọ́n pọ̀ tí wọ́n ń tẹ̀lé e nígbà tí àwọn amòfin nínú àwọn Farisí rí tí ó ń bá àwọn ẹlẹ́ṣẹ̀ àti àwọn agbowóde jẹun wọ́n bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ léèrè pé. kí ló dé tí ó fi ń bá àwọn agbowóde àti àwọn ẹlẹ́ṣẹ̀ jẹun. nígbà tí Jésù gbọ́ ó wí fún wọn pé. àwọn tí ara wọn le kò nílò oníṣègùn bí kò ṣe àwọn tí ara wọn kò dá èmi kò wá láti pe àwọn olódodo bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀. àwọn ọmọ ẹ̀yìn Jòhánù àti àwọn Farisí ń gbààwẹ̀ ní àkókò kan àwọn kan wá wọ́n ń bi Jésù pé kí ló dé tí àwọn ọmọ ẹ̀yìn johannu àti àwọn ọmọ ẹ̀yìn àwọn farisí a máa gba àwẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn tìrẹ kì í gba àwẹ̀. jésù dá wọn lóhùn pé àwọn ọ̀rẹ́ ọkọ ìyàwó kò lè máa gba àwẹ̀ nígbà tí ọkọ ìyàwó wà lọ́dọ̀ wọn níwọ̀n ìgbà tí ọkọ ìyàwó bá wà pẹ̀lú wọn wọn kò lè máa gba àwẹ̀ ṣùgbọ́n ọjọ́ ń bọ̀ tí a ó gba ọkọ ìyàwó kúrò lọ́dọ̀ wọn wọn ó gba àwẹ̀ nígbà náà kò sí ẹni tí í fi ìrépé aṣọ titun tí kò tí ì wọ omi rí lẹ ògbólógbòó ẹ̀wù tí ó bá ṣe bẹ́ẹ̀ aṣọ titun náà yóò súnkì lára ẹ̀wù náà yóò wá tún fàya ju ti àkọ́kọ́ lọ kò sí ẹni tí fi ọtí titun sínú ògbólógbòó àpò awọ tí ó bá ṣe bẹ́ẹ̀ ọtí náà yóò bẹ́ àpò náà àti ọtí àti àpò yóò bá ṣòfò ṣùgbọ́n inú àpò awọ titun ni à ń fi ọtí titun sí. Si ní àkókò kan ní ọjọ́ ìsinmi bí jésù ti ń la àárín oko ọkà kọjá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí í já ọkà jẹ bí wọ́n ti ń lọ lọ́nà àwọn farisí sì wí fún un pé. wo bí wọ́n ti ń ṣe ohun tí kò tọ́ láti ṣe ní ọjọ́ ìsinmi. jésù dá wọn lóhùn pé. ẹ kò tí ì ka ohun tí dávidi ṣe nígbà tí kò ní oúnjẹ tí ebi ń pa òun àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ bí ó ti wọ ilé ọlọ́run lọ ní àkókò abiátárì olórí àlùfáà tí ó jẹ búrẹ́dì tí ó wà lórí tábìlì níwájú olúwa tí kò yẹ kí ẹnikẹ́ni jẹ àfi àlùfáà nìkan tí ó tún fún àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ jẹ ó wá wí fún wọn pé lílú ènìyàn ni a dá ọjọ́ ìsinmi fún a kò dá ènìyàn fún ọjọ́ ìsinmi nítorí náà ọmọ ènìyàn ni olúwa ohun gbogbo àti ti ọjọ́ ìsinmi pẹ̀lú. máàkù orí kẹta jésù tún wọ inú ilé ìpàdé lọ ọkùnrin kan wà níbẹ̀ tí ọwọ́ rẹ̀ kan rọ àwọn kan wà tí wọ́n ń sọ bí yóò wu ọkùnrin yìí sàn ní ọjọ́ ìsinmi kí wọ́n lè fi í sùn ó wí fún ọkùnrin náà tí ọwọ́ rẹ̀ rọ pé. dìde dúró ní àárín àwùjọ. jésù bá bi wọ́n léèrè pé. èwo ni ó dára láti ṣe ìrànlọ́wọ́ ni tàbí láti ṣe ìbàjẹ́ ní ọjọ́ ìsinmi láti gba ẹ̀mí là ni tàbí láti pa ẹ̀mí run. ṣùgbọ́n wọn kò fọhùn jésù wò yíká pẹ̀lú ìbínú inú rẹ̀ sì bàjẹ́ nítorí pé ọkàn wọn le ó wá wí fún ọkùnrin náà pé na ọwọ́ rẹ ó bá nà á ọwọ́ rẹ̀ sì bọ̀ sípò lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn Farisí jáde lọ láti gbìmọ̀ pọ̀ pẹ̀lú àwọn alátìlẹyìn Hẹ́rọ́dù lórí ọ̀nà tí wọ́n yóò gbà pa á Jésù pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ yẹra lọ sí ẹ̀bá òkun ogunlọ́gọ̀ ènìyàn sì ń tẹ̀lé e wọ́n wá láti Gálílì àti Jùdíà àti Jerúsálẹ́mù láti Idumíẹ̀ àti apá ìlà oòrùn odò jọ́dánì àti agbègbè tírè àti ti sídónì ogunlọ́gọ̀ ènìyàn wọ́ lọ sí ọ̀dọ̀ rẹ̀ nígbà tí wọ́n gbọ́ ohun tí ó ń ṣe ó bá sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n tọ́jú ọkọ̀ ojú omi kan sítòsí nítorí àwọn ènìyàn kí wọ́n bàbà fún un pa nítorí ó wo ọ̀pọ̀lọpọ̀ sàn tó bẹ́ẹ̀ tí àwọn aláìsàn ti ara wọn kí wọ́n lè fi ọwọ́ kàn án nígbà tí àwọn ẹ̀mí èṣù bá rí i wọ́n á wólẹ̀ níwájú rẹ̀ wọ́n á máa kígbe pé. ìwọ ni ọmọ Ọlọ́run kíkìlọ̀ ni ó máa ń kìlọ̀ fún wọn gan kí wọ́n má ṣe fi ohùn hàn lẹ́yìn náà ó wá gun orí òkè lọ ó pe àwọn tí ó wù ú sọ́dọ̀ wọ́n sì tọ́ ọ lọ ó bá yan àwọn méjìlá ó pè wọ́n ní àpòstélì kí wọ́n lè wà pẹ̀lú rẹ̀ kí ó lè máa rán wọn lọ wàásù kí wọ́n lè ní àṣẹ láti máa lé àwọn ẹ̀mí èṣù jáde àwọn méjìlá tí ó yàn náà nìyí símónì tí ó sọ ní pétérù àti jákọ́bù ọmọ sébédè àti jòhánù àbúrò rẹ̀ ó sọ wọ́n ní boanage ìtumọ̀ èyí tí í ṣe àwọn ọmọ àrá àti anderu philippe bartolomeu matthew àti tomasi jacob ọmọ alfeu tadeu àti simoni ọmọ ẹgbẹ́ ìbílẹ̀ kenani àti judas iscariotu ẹni tí ó fi jésù fún àwọn ọ̀tá rẹ̀ lẹ́yìn náà jésù wọ inú ilé lọ àwọn ènìyàn tó péjọ tó bẹ́ẹ̀ tí òun àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kò fi lè jẹun nígbà tí àwọn ẹbí rẹ̀ gbọ́ wọ́n jáde lọ láti fi agbára mú nítorí àwọn ènìyàn ń wí pé. orí rẹ ti dàrú. ṣùgbọ́n àwọn amòfin tí wọ́n sọ̀kalẹ̀ wá láti Jerusalem sọ pé. ó ní ẹ̀mí bẹ́ẹ̀lì sẹ́búlù àti pé nípa agbára olórí àwọn ẹ̀mí èṣù ni ó fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde. Jésù wá pè wọ́n sọ́dọ̀ ó fi òwe bá wọn sọ̀rọ̀ pé. báwo ni Sátánì ti ṣe lè lé Sátánì jáde bí ìjọba kan náà bá gbé ogun ti ara rẹ̀ ìjọba náà yóò parun bí àwọn ará ilé kan náà bá ń bá ara wọn jà ilé náà kò lè fi ìdí múlẹ̀ bí sátani bá gbógun ti ara rẹ̀ tí ó ń bá ara rẹ̀ jà kò lè fi ẹsẹ̀ múlẹ̀ a jẹ́ pé ó parí fún un ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó lè wọ ilé alágbára kan lọ kí ó kó dúkìá rẹ̀ láì jẹ́ pé ó kọ́ de alágbára náà mọ́lẹ̀ nígbà náà ni yóò tó lè kó ilé rẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé gbogbo ẹ̀ṣẹ̀ ni a ó dáríjì àwọn ọmọ ènìyàn àti gbogbo ìsọkúsọ tí wọ́n lè máa sọ ṣùgbọ́n ẹni tí ó bá sọ̀rọ̀ àfojúdi sí ẹ̀mí mímọ́ kò lè ní ìdáríjì láéláé ṣùgbọ́n ó jẹ̀bi ẹ̀ṣẹ̀ títí láé. jésù sọ èyí nítorí wọ́n wí pé ó ní ẹ̀mí èṣù nígbà tí ó yá ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ wá wọ́n dúró lóde wọ́n bá ránṣẹ́ pé àwọn ènìyàn jókòó yí i bá sọ fún un pé. gbọ́nà ìyá rẹ àti àwọn arákùnrin rẹ ń béèrè rẹ lóde. ó dá wọn lóhùn pé ta ni ìyá mi àti arákùnrin mi nígbà tí ó gbogbo àwọn tí ó jókòó yí i ká lọ́tún lọ́sì ó ní. ẹ̀yin ni ìyá mi àti arákùnrin mi nítorí ẹnikẹ́ni tí ó bá ń ṣe ohun tí ó wu ọlọ́run òun ni arákùnrin mi àti arábìnrin mi àti ìyá mi. máàkù orí kẹrin jésù tún bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ènìyàn lẹ́bàá òkun ogunlọ́gọ̀ ènìyàn péjọ pọ̀ sí ọ̀dọ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ tí ó fi ní láti bọ́ sínú ọkọ̀ ojú omi kan ó bá jókòó níbẹ̀ lójú omi gbogbo àwọn ènìyàn wà ní èbúté wọ́n jókòó lórí iyanrìn ó bá ń fi òwe kọ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó wí fún wọn nínú ẹ̀kọ́ rẹ̀ pé. ẹ fi etí sílẹ̀ ọkùnrin kan jáde lọ láti fúrúgbìn bí ó ti ń fúrúgbìn lọ díẹ̀ bọ́ sí ẹ̀bá ọ̀nà àwọn ẹyẹ bá wá wọ́n sà á irúgbìn mìíràn bọ́ sí orí òkúta tí erùpẹ̀ díẹ̀ bò lórí láìpẹ́ wọ́n yọ sókè nítorí erùpẹ̀ ibẹ̀ kò jinlẹ̀ nígbà tí oòrùn mú ó jó wọn pa nítorí wọn kò ní gbòǹgbò tí ó jinlẹ̀ wọ́n bá kú irúgbìn mìíràn bọ́ sí orí ilẹ̀ ẹlẹ́gùn nígbà tí ẹ̀gún dàgbà ó fún wọn pa nítorí náà wọn kò so èso irúgbìn mìíràn bọ́ sí ilẹ̀ tí ó dára wọ́n yọ sókè wọ́n ń dàgbà wọ́n sì ń so èso òmíràn ọgbọ̀n òmíràn ọgọ́ta òmíràn ọgọ́rùn. lẹ́yìn náà jésù ní. ẹni tí ó bá ní etí láti fi gbọ́ràn kí ó gbọ́. nígbà tí ó kú onìkan àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ àti àwọn ọmọ ẹ̀yìn méjìlá béèrè ìtumọ̀ àwọn òwe tí ó fi ń sọ̀rọ̀ ó bá sọ fún wọn pé. ẹ̀yin ni a fi fún láti mọ ohun ìjìnlẹ̀ ìjọba ọlọ́run ṣùgbọ́n bí òwe bí òwe ni fún àwọn ẹlòmíràn tí ó wà lóde kí wọ́n bá a lè la ojú sílẹ̀ ṣùgbọ́n kí wọ́n má ríran kí wọ́n gbọ́ títí ṣùgbọ́n kí òye má yé wọn kí wọ́n má bàa ronú pìwàdà kí a má bàa dáríjì wọn. ó wá wí fún wọn pé. nígbà tí òwe yìí kò yé yín báwo ni ẹ ó ti ṣe mọ gbogbo àwọn òwe yòókù afúrúgbìnfúrúgbìn ọ̀rọ̀ ìròyìn ayọ̀ àwọn wọ̀nyí ni ti ẹ̀bá ọ̀nà níbi tí afúrúgbìn ọ̀rọ̀ náà sí àwọn tí ó jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ náà sátani wá ó mú ọ̀rọ̀ tí a ti fún sínú ọkàn wọn lọ bákan náà ni àwọn ẹlòmíràn dàbí irúgbìn tí a fún sórí òkúta nígbà tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ náà wọ́n á fi inú dídùn gbà á ṣùgbọ́n nítorí tí wọn kò ní gbòǹgbò nínú ara wọn àkókò díẹ̀ ni ọ̀rọ̀ náà gbé nínú wọn nígbà tí ìyọnu tàbí inúnibíni bá dé nítorí ọ̀rọ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n á kùnà àwọn mìíràn dàbí irúgbìn tí a fún sórí ilẹ̀ ẹlẹ́gùn wọ́n gbọ́ ọ̀rọ̀ náà ṣùgbọ́n ayé àti ìtànjẹ ọrọ̀ àti ìfẹ́kùfẹ́ mìíràn gba ọkàn wọn ó sì fún ọ̀rọ̀ náà pa kò sì so èso àwọn mìíràn dàbí irúgbìn tí a fún sórí ilẹ̀ rere àwọn yìí ni ó gbọ́ ọ̀rọ̀ náà tí wọ́n gbà á tí wọ́n sì so èso òmíràn ọgbọọgbọ̀n òmíràn ọgọọgọ́ta òmíràn ọgọọgọ́rùn-ún jésù bí wọ́n pé. ènìyàn a máa gbé fìtílà wọlé kí ó fi igbá bò ó tàbí kí ó gbé e sí abẹ́ ìbùsùn mo ṣe bí lórí ọ̀pá fìtílà ni a ń gbé e kà nítorí kò sí ohun tí a fi pamọ́ tí a kò ní í gbé jáde bẹ́ẹ̀ ni kò sí ohun ìkọ̀kọ̀ kan tí a kò ní í yọ sí gbangba bí ẹnikẹ́ni bá ní etí láti fi gbọ́ràn kí ó gbọ́. ó tún wí fún wọn pé. ẹ fi ara balẹ̀ ro ohun tí ẹ bá gbọ́ irú òfin tí ẹ bá fi ń ṣe ìdájọ́ fún ènìyàn ni a ó fi ṣe ìdájọ́ fún ẹ̀yin náà pẹ̀lú èlé nítorí ẹni tí ó bá ní a ó tún fi fún un sí i ẹni tí kò bá sì ní a ó gba ìbá díẹ̀ tí ó ní lọ́wọ́ rẹ̀. ó tún wí pé. bí ìjọba ọlọ́run ti rí nìyí ó dàbí ọkùnrin kan tí ó gbin irúgbìn sí oko ó ń sùn lálẹ́ ó ń jí ní òwúrọ̀ irúgbìn ń hù ó ń dàgbà ní ọ̀nà tí ọkùnrin náà kò mọ̀ ilẹ̀ fúnra ara rẹ̀ ni ó mú kí ohun ọ̀gbìn so èso yóò kọ́rú ewé lẹ́yìn náà èso rẹ̀ yóò gbó nígbà tí ó bá gbó tán lẹ́sẹ̀kẹsẹ̀ ọkùnrin náà yóò yọ dòjé jáde nítorí pé àkókò ìkórè ti dé. ó tún béèrè pé. báwo ni àbá ṣe ṣe àlàyé ìjọba ọlọ́run tàbí òwe wo ni àbá fi ṣe àkàwé rẹ̀. ó ní. ó dàbí wóró mustadi kan tí a gbìn bí ó tilẹ̀ jẹ́ pé òun ni ó kéré jùlọ nínú gbogbo irúgbìn ṣùgbọ́n nígbà tí a gbìn ín ó dàgbà ó wá tóbi ju gbogbo ewébẹ̀ lọ ó ní ẹ̀ka ńláńlá àwọn ẹyẹ wá ń tẹ́ ìtẹ́ wọn sábẹ́ òjìji rẹ̀. pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ irú òwe bẹ́ẹ̀ ni jésù fi ń sọ̀rọ̀ ìyìn rere fún wọn gẹ́gẹ́ bí òye wọn ti mọ láti lè gbọ́ kì í bá wọn sọ̀rọ̀ láìlo òwe ṣùgbọ́n nígbà tí ó bá ku òun àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ a máa túmọ̀ gbogbo rẹ̀ fún wọn. ní ìrọ̀lẹ́ ọjọ́ náà jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ jẹ́ kí a lọ sí èbúté ní òdì keje òkun. wọ́n bá fi àwọn ènìyàn sílẹ̀ wọ́n mú un lọ pẹ̀lú wọn nínú ọkọ̀ tí ó wà àwọn ọkọ̀ mìíràn wà níbẹ̀ pẹ̀lú. ìjì líle kan bá dé omi òkun bẹ̀rẹ̀ sí bì lu ọkọ̀ tó bẹ́ẹ̀ tí omi fi kún inú rẹ̀. jésù wà ní ẹ̀yìn ọkọ̀ ó fi ìrọ̀rí kan rọrí ó bá sùn lọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ di wọ́n ní. olùkọ́ni ó kò tilẹ̀ bìkítà bí a bá ṣègbè sínú orin. ó bá dìde lójú oorun ó bá afẹ́fẹ́ wí ó wí fún òkò pé pa rọ́rọ́ afẹ́fẹ́ bá rọlẹ̀ ìdákẹ́rọ́rọ́ bá dé ó bá bi wọ́n pé. ẹ̀ ń ṣe lójo bẹ́ẹ̀ ẹ kò tí ì ní ìgbàgbọ́ síbẹ̀. ẹ̀rù ńlá bà wọ́n wọ́n bá bẹ̀rẹ̀ sí bi ara wọn pé ta ni èyí. E tí afẹ́fẹ́ àti òkun ń gbọ́ràn sí lẹ́nu. máàkù orí karùn-ún. jésù lọ sí òdì kejì òkun ní ilẹ̀ àwọn ará gérásínì bí ó ti jáde kúrò nínú ọkọ̀ ọkùnrin wèrè kan wá pàdé rẹ̀ láti inú ibojì pàlàpàlà àpáta ibojì náà ni ó fi ṣe ilé kò sí ẹni tí ó lè dè wèrè náà mọ́lẹ̀ ẹ̀wọ̀n kò tilẹ̀ ṣe é fi dè nítorí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí i lẹ́sẹ̀ tí wọ́n tún fi ẹ̀wọ̀n dè é lọ́wọ́ ṣùgbọ́n jíjá ni ó máa ń já ẹ̀wọ̀n tí ó sì máa ń rún ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí wọ́n fi dè é kò sí ẹni tí ó lè fi agbára mú un kí ó fi ara balẹ̀ tọ̀sán-tòru ní máa kígbe láàrin àwọn ibojì àti lórí òkè a sì máa fi òkúta ya ara rẹ̀ ṣùgbọ́n nígbà tí ó rí Jésù lókèrè ó sáré ó dọ̀bálẹ̀ níwájú rẹ̀ ó ké rara pé. kí ni ó pa tàwa tirẹ̀ pọ̀ jésù ọmọ ọlọ́run tí ó lógo jùlọ ó fi ọlọ́run bẹ̀ ọ́ má ṣe dá mi lóró. nítorí jésù ti ń sọ pé kí ẹ̀mí èṣù náà jáde kúrò nínú ọkùnrin náà jésù wá bí i pé kí ni orúkọ rẹ ó ní. ẹgbàá péje ni mò ń jẹ́ nítorí a kò níye. ó bá bẹ̀rẹ̀ sí bẹ̀ jésù títí pé kí ó má ṣe lé wọn jáde kúrò ní agbègbè ibẹ̀ agbo ọ̀pọ̀ ẹlẹ́dẹ̀ kan wà níbẹ̀ wọ́n ń jẹ lẹ́bàá òkè. Okay àwọn ẹ̀mí èṣù náà bẹ̀ẹ́ pé kí ó rán wọn sí àárín àwọn ẹlẹ́dẹ̀ náà kí wọ́n lè wọ inú wọn ó bá gbà bẹ́ẹ̀ fún wọn àwọn ẹ̀mí èṣù náà jáde lọ wọ́n wọ inú àwọn ẹlẹ́dẹ̀ náà agbo ẹlẹ́dẹ̀ náà bá tú tẹ̀ wọ́n sáré láti gẹ̀rẹ́gẹ̀rẹ́ òkè lọ sí òkun wọ́n bá rì sínú òkun wọ́n tóbi ẹgbàá àwọn olùtọ́jú wọn bá sá lọ sí àwọn ìlú àti àwọn abúlé tí ó wà yíká láti wò wọn tí ó ṣẹlẹ̀ àwọn ènìyàn bá fi ojú ara wọn rí ohun tí ó ṣẹlẹ̀ nígbà tí wọ́n dé ọ̀dọ̀ jésù wọ́n rí ọkùnrin náà tí ó ti jẹ́ wèrè rí tí ó ti ní ẹgbàágbèje ẹ̀mí èṣù ó jókòó ó wọ aṣọ iyè rẹ̀ sì ti bọ̀ sípò ẹ̀rù bà àwọn ènìyàn tí ó rí i àwọn tí ọ̀rọ̀ náà ṣe ojú wọn ròyìn ohun tí ó ṣẹlẹ̀ sí ọkùnrin náà àti àwọn ẹlẹ́dẹ̀ àwọn ènìyàn bá bẹ̀rẹ̀ sí bẹ̀ jésù pé kí ó kúrò ní agbègbè wọn bí ó ti ń wọ ọkọ̀ ojú omi padà ọkùnrin tí ó ti jẹ́ wèrè rí yìí bẹ̀ẹ́ pé kí ó jẹ́ kí òun máa bá a lọ ṣùgbọ́n jésù kọ̀ fún un ó sọ fún un pé. lọ sí ilé rẹ sọ́dọ̀ àwọn ẹbí rẹ kí o sọ ohun tí olúwa ti ṣe fún ọ àti bí ó ti ṣàánú rẹ. ọkùnrin náà lọ ó bẹ̀rẹ̀ sí ròyìn ohun tí jésù ṣe fún un ní agbègbè ìlú mẹ́wàá ẹnu sì ya gbogbo ènìyàn tí ó gbọ́. nígbà tí jésù tún rékọjá lọ sí òdìkejì òkun ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́jọ pọ̀ sọ́dọ̀ rẹ̀ lẹ́bàá òkun ọkùnrin kan wà tí ń jẹ́ Jáírù aṣáájú kan ni ní ilé ìpàdé ibẹ̀ nígbà tí ó rí Jésù ó dojúbolẹ̀ níwájú rẹ̀ ó bẹ̀rẹ̀ sí í bẹ̀ ẹ́ ó ní. ọmọdébìnrin mi ń kú lọ wá gbé ọwọ́ lé e kí ó lè yè. Jésù bá bá a lọ bí ó ti ń lọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń tẹ̀lé e. wọ́n ń fún un lọ́tùn lósì obìnrin kan wà láàrin wọn tí nǹkan oṣù rẹ̀ kọ̀ tí kò dáa fún ọdún méjìlá ojú rẹ̀ ti rí oríṣiríṣi lọ́dọ̀ àwọn oníṣègùn gbogbo ohun ìní rẹ̀ ni ó ti run sórí àìsàn náà ṣùgbọ́n kàkà kí ó sàn ńṣe ni àìsàn náà ń túbọ̀ ń burú sí i nígbà tí obìnrin náà gbọ́ nípa Jésù ó gba àárín àwọn ènìyàn dé ẹ̀yìn rẹ̀ ó bá fi ọwọ́ kan aṣọ rẹ̀ nítorí ó sọ nínú ara rẹ̀ pé. bí ó bá jẹ́ aṣọ rẹ̀ ni mo lè fi ọwọ́ kàn ara mi yóò dá. lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó fọwọ́ kàn án ni ìsun ẹ̀jẹ̀ rẹ̀ bá dá ó sì mọ̀ nínú ara rẹ̀ pé a ti mú òun lára dá nínú àìsàn náà lójú kan náà jésù mọ̀ nínú ara rẹ̀ pé agbára ìwòsàn jáde lára òun ó bá yí padà sí àwọn ènìyàn ó béèrè pé. ta ni fọwọ́ kàn mí láṣọ. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé. orí bí àwọn ènìyàn ti ń fún ọ lọ́tùn lósì o tún ń béèrè pé ta ni ń fọwọ́ kàn ọ́. ṣùgbọ́n jésù ń wò yíká láti rí ẹni tí ó fọwọ́ kan aṣọ rẹ̀ obìnrin náà mọ ohun tí ó ṣẹlẹ̀ lára òun ó bá yọ jáde ẹ̀rù bà á ó ń gbọ̀n ó bá wá kúnlẹ̀ níwájú jésù ó sọ gbogbo òtítọ́ ọ̀rọ̀ náà fún un jésù wí fún un pé. arábìnrin ìgbàgbọ́ rẹ ti mú ọ lára dá máa lọ ní àlàáfíà o kò ní gbúròó àìsàn náà mọ́ kò tí ì dákẹ́ ọ̀rọ̀ tí ń sọ ni àwọn kan bá dé láti lé olórí ilé ìpàdé tí Jésù ń bá lọ sílé wọ́n ní. ọmọdébìnrin rẹ ti kú kí ni o tún ń yọ olùkọ́ni lẹ́nu sí. ṣùgbọ́n Jésù kò pé òun gbọ́ ohun tí wọ́n ń sọ ó wí fún ọkùnrin náà pé. má bẹ̀rù sáà ti gbàgbọ́. kò jẹ́ kí ẹnikẹ́ni tẹ̀lé òun àfi Pétérù àti Jákọ́bù àti Jòhánù àbúrò Jákọ́bù. nígbà tí wọ́n dé ilé olórí ilé ìpàdé náà Jésù rí bí gbogbo ilé ti dàrú tí ẹkún àti ariwo ń sọ gèè ó bá wọ inú ilé lọ ó ní. kí ló dé tí ẹ fi ń kígbe tí ẹ ń sunkún bẹ́ẹ̀ ọmọdé náà kò kú ó sùn ni. wọ́n bá ń fi ṣe ẹ̀yẹ ó bá lé gbogbo wọn jáde ó wá mú bàbá àti ìyá ọmọ náà pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn tí ó wà pẹ̀lú rẹ̀ ó wọ yàrá tí ọmọdé náà wà lọ ó bá fa ọmọdé náà lọ́wọ́ ó wí fún un pé tàlítà kú mi ìtumọ̀ èyí tí í ṣe ìwọ ọmọdé yìí mo wí fún ọ dìde lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọdébìnrin náà dìde ó bá rìn nítorí ọmọ ọdún méjìlá ni ìyàlẹ́nu ńlá ni ó jẹ́ fún gbogbo wọn jésù á kìlọ̀ fún wọn gan pé kí wọ́n má jẹ́ kí ẹnikẹ́ni mọ̀ ó ní kí wọ́n wá oúnjẹ fún ọmọdé náà kí ó jẹ. máàkù orí kẹfà jésù jáde kúrò níbẹ̀ ó lọ sí ìlú rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá a lọ nígbà tí ó di ọjọ́ ìsinmi ó bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ènìyàn nínú ilé ìpàdé ẹnu yà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó gbọ́ ẹ̀kọ́ rẹ̀ wọ́n ń wí pé. níbo ni eléyìí ti kọ́ ẹ̀kọ́ irú ọgbọ́n wo ni ọgbọ́n tirẹ̀ yìí tí iṣẹ́ ìyanu ti ọwọ́ rẹ̀ ṣe. ṣebí gbẹ́nàgbẹ́nà ni ọmọ Màríà arákùnrin Jákọ́bù àti Júdà àti Símónì ṣe bí àwọn arábìnrin rẹ̀ nìwọ̀nyí lọ́dọ̀ wa yìí. wọ́n sì kọ̀ ọ́ ṣùgbọ́n jésù wí fún wọn pé. kò sí wòlíì tí kò níyì àfi ní ìlú ara rẹ̀ àti láàárín àwọn ará rẹ̀ àti nínú ẹbí rẹ̀ kò lè ṣe iṣẹ́ ìyanu níbẹ̀ àfi pé ó gbé ọwọ́ rẹ̀ lé àwọn aláìsàn bíi mélòó kan a sì wò wọ́n sàn ẹnu yà á nítorí àìgbàgbọ́ wọn jésù ń káàkiri gbogbo àwọn abúlé tí ó wà yíká ó ń kọ́ àwọn ènìyàn ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá ó rán wọn lọ ní méjì méjì ó fi àṣẹ fún wọn lórí àwọn ẹ̀mí èṣù ó pàṣẹ fún wọn pé kí wọ́n má mú ohunkóhun lọ́wọ́ ní ọ̀nà àjò náà àfi ọ̀pá nìkan wọn kò gbọdọ̀ mú oúnjẹ igba báárà lọ́wọ́ tàbí kí wọ́n fi owó sínú àpò wọn kí wọ́n wọ bàtà ṣùgbọ́n kí wọ́n má wọ ẹ̀wù méjì ó tún fi kún wọn pé. tí ẹ níbẹ̀ ni kí ẹ máa gbé títí ẹ ó fi kúrò ní ìlú náà ibikíbi tí wọn kò bá ti gbà yín tí wọn kò gbọ́ ọ̀rọ̀ yín ẹ jáde kúrò níbẹ̀ kí ẹ gbọn eruku ẹsẹ̀ yín sílẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí láti kìlọ̀ fún wọn. bí àwọn ọmọ ẹ̀yìn méjìlá ti ń lọ wọ́n ń wàásù pé kí gbogbo ènìyàn ronú pìwàdà wọ́n lé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí èṣù jáde wọ́n ń fi òróró pa ọ̀pọ̀lọpọ̀ aláìsàn lára wọ́n sì mú wọn lára dá ọba gbọ́ nípa Jésù nítorí òkìkí rẹ̀ kàn àwọn kan sọ pé. Jòhánù onítẹ̀bọmi ni ó jí dìde nínú òkú òun ni ó jẹ́ kí ó lè máa ṣe iṣẹ́ ìyanu bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn mìíràn ń wí pé. Èlíjà ni. àwọn mìíràn ní. wòlíì ni bí ọ̀kan nínú àwọn wòlíì àtijọ́. ṣùgbọ́n nígbà tí Hẹ́rọ́dù gbọ́ ó ní. Jòhánù tí mo ti bẹ́ lórí ni ó jí dìde nítorí Hẹ́rọ́dù kan náà yìí ni ó ránṣẹ́ lọ mú Jòhánù tí ó fi sẹ́wọ̀n nítorí ọ̀ràn Hẹ́rodiásì ìyàwó Fílípì arákùnrin Hẹ́rọ́dù tí Hẹ́rọ́dù gbà nítorí Jòhánù a máa wí fún Hẹ́rọ́dù pé. kò yẹ fún ọ láti gba ìyàwó arákùnrin rẹ. nítorí náà Hẹ́rodiásì ní Jòhánù sínú ó fẹ́ pa ṣùgbọ́n kò lè pa nítorí Hẹ́rọ́dù bẹ̀rù Jòhánù nítorí ó mọ̀ pé olóòótọ́ ènìyàn ni àti pé kò ní àléébù nítorí náà ó dáàbò bò ó ọkàn Hẹ́rọ́dù a máa dàrú gidigidi nígbàkúgbà tí ó bá gbọ́ ọ̀rọ̀ Jòhánù síbẹ̀ a máa fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ó di ọjọ́ kan Hẹ́rọ́díásì rí àkókò tí ó wọ̀ láti ṣe ìfẹ́ rẹ̀ Hẹ́rọ́dù ṣe àsè ọjọ́ ìbí rẹ̀ ó pe àwọn ìjòyè àwọn ọ̀gágun àti àwọn ènìyàn pàtàkì ilẹ̀ Gálílì ọmọ Hẹ́rọ́díásì obìnrin bá wọlé ó bọ́ sí agbo ó bẹ̀rẹ̀ sí í jó inú Hẹ́rọ́dù àti ti àwọn tí ó wà níbi àsè náà dùn ọba sọ fún ọmọbìnrin náà pé. béèrè ohun tí o bá fẹ́ n ó fi fún ọ. ó bá búra fún un pé. n ó fún ọ ní ohunkóhun tí o bá béèrè ìbáà ṣe ìdajì ìjọba mi. ọmọbìnrin náà bá lọ sí ọ̀dọ̀ ìyá rẹ̀ ó ní. kí ni kí n béèrè. ìyá rẹ̀ dáhùn pé. béèrè orí ìjọ àánú onítẹ̀bọmi ọmọbìnrin náà yára lọ sí ọ̀dọ̀ ọba ó wí pé. mo fẹ́ kí o fún mi ní orí Jòhánù onítẹ̀bọmi kíákíá kí wọ́n fi àwo kòtò gbé e wá. inú ọba bàjẹ́ púpọ̀ ṣùgbọ́n nítorí ó ti ṣe ìlérí pẹ̀lú ìbúra lójú àwọn tí ó wà níbi àṣẹ kò fẹ́ kọ̀ fún un lẹ́sẹ̀kẹsẹ̀ ọba rán ọmọ ogun kan ó pàṣẹ fún un kí ó gbé orí Jòhánù wá ó bá lọ ó bẹ́ lórí nínú ilé ẹ̀wọ̀n ó bá fi àwo kòtò gbé orí rẹ̀ wá ó fi fún ọmọbìnrin náà ọmọbìnrin náà bá gbé lọ fún ìyá rẹ̀ nígbà tí àwọn ọmọ ẹ̀yìn Jòhánù gbọ́ wọ́n wá gbé òkú rẹ̀ wọ́n sin sínú ibojì àwọn àpòsílẹ̀ Jésù péjọ sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n ròyìn gbogbo nǹkan tí wọ́n ti ṣe àti bí wọ́n ti kọ́ àwọn ènìyàn ó bá wí fún wọn pé. ẹ wá kí a lọ sí ibì kan níkọ̀kọ̀ níbi tí kò sí ènìyàn kí ẹ sinmi díẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ tó bẹ́ẹ̀ tí kò fi sí àyè láti jẹun wọ́n bá bọ́ sínú ọkọ̀ ojú omi kan wọ́n fẹ́ yọ lọ sí ibi tí kò sí ènìyàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rí wọn bí wọ́n ti ń lọ wọ́n mọ̀ wọ́n wọ́n bá fi ẹsẹ̀ rìn wọ́n sáré láti inú gbogbo ìlú wọn lọ sí ibi tí ọkọ̀ darí sí wọ́n sì ṣáájú wọn dé ibẹ̀ nígbà tí Jésù jáde nínú ọkọ̀ ó rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àánú ṣe é nítorí wọ́n dàbí àgùntàn tí kò ní olùṣọ́ ó bá bẹ̀rẹ̀ sí kọ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan nígbà tí ó di ìrọ̀lẹ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá wọ́n wí fún un pé. aṣálẹ̀ nìyí yìí ilẹ̀ sì ń ṣú lọ jẹ́ kí àwọn ènìyàn túká kí wọ́n lè lọ sí àwọn abà àti abúlé tí ó wà yíká láti rán oúnjẹ fún ara wọn. ṣùgbọ́n jésù wí fún wọn pé. ẹ̀yin ni kí ẹ fún wọn ní ohun tí wọn ó jẹ. wọ́n ní ṣé kí a wá lọ ra oúnjẹ igba owó fàdákà ni kí a lè fún wọn jẹ. ó bi wọ́n pé ìbá oúnjẹ wo ni ẹ ẹ lọ wò ó lẹ́yìn tí wọ́n wádìí wọ́n ní. búrẹ́dì márùn-ún ni àti ẹja méjì. ó bá pàṣẹ fún wọn kí gbogbo ènìyàn jókòó ní ìṣọ̀wọ́ ìṣọ̀wọ́ lórí koríko wọ́n bá jókòó lọ́wọ́ọ̀wọ́ ní ọgọọgọ́rùn-ún àti ní àádọ́tọ̀ọ̀ta jésù bá mú búrẹ́dì márùn-ún àti ẹja méjì náà ó gbé ojú sókè ọ̀run ó dúpẹ́ ó bá bu búrẹ́dì náà ó fi fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí wọ́n pín in fún àwọn ènìyàn bẹ́ẹ̀ náà ni ó pín ẹja méjì náà fún gbogbo wọn gbogbo wọn jẹ wọ́n yó wọ́n bá kó àjẹkù búrẹ́dì àti ẹja jọ ó kún agbọ̀n méjìlá iye àwọn ọkùnrin tí ó jẹ oúnjẹ náà jẹ ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní kí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ ọkọ̀ ojú omi kí wọ́n síwájú rẹ̀ lọ sí òdìkejì òkun ní agbègbè Bethsaida lẹ́yìn náà ó ní kí àwọn ènìyàn túká nígbà tí ó ti dágbére fún wọn ó lọ sí orí òkè ó lọ gbàdúrà nígbà tí ilẹ̀ ṣú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wà nínú ọkọ̀ ní àárín òkun òun nìkan ni ó kù lórí ilẹ̀ ó rí i pé pẹ̀lú ipá ni wọ́n fi ń wa ọkọ̀ nítorí afẹ́fẹ́ sọ wóòdì sí wọn ó tó bí agogo mẹ́ta òru kí jésù tó máa lọ sọ́dọ̀ wọn ó ń rìn lórí omi ó fẹ́ kọjá lára wọn nígbà tí wọ́n rí i tí ó ń rìn lórí omi wọ́n ṣe bíi wín ni wọ́n bá kígbe nítorí gbogbo wọn ni wọ́n rí i tí ẹ̀rù sì bà wọ́n ṣùgbọ́n lójú kan náà ó fọ̀n sí wọn ó ní. ẹ fi ọkàn balẹ̀ èmi ni ẹ má bẹ̀rù. ó bá wọ inú ọkọ̀ tọ̀ wọ́n lọ afẹ́fẹ́ bá rọlẹ̀ ẹnu yà wọ́n lọ́pọ̀lọpọ̀ nítorí pé iṣẹ́ ìyanu ti búrẹ́dì kò yé wọn nítorí òpè ni wọ́n. nígbà tí wọ́n la òkun já wọ́n dé Genesárẹ́tì wọ́n bá gúnlẹ̀ bí wọ́n ti jáde kúrò nínú ọkọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ènìyàn mọ̀ wọ́n wọ́n bá ń súré láti gbogbo àdúgbò ibẹ̀ wọ́n ń gbé àwọn aláìsàn wọn lórí ibùsùn wá sí ibikíbi tí wọ́n bá gbọ́ pé Jésù wà níbikíbi tí ó bá wọ̀ ìbáà ṣe ní abúlé tàbí nínú ìlú ní ìgbèríko tàbí ní ọjà wọ́n ń gbé àwọn aláìsàn wá wọ́n á máa bẹ̀ẹ́ pé kí wọ́n sáà lè fi ọwọ́ kan ìṣẹ́tí ẹ̀wù rẹ̀ gbogbo àwọn tí wọ́n fi ọwọ́ kàn án pátá ni ó mú láradá máàkù orí keje. àwọn farisí àti àwọn amòfin kan tí wọ́n wá láti jerusalem péjọ sí ọ̀dọ̀ jésù wọ́n rí nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí wọ́n ń fi ọwọ́ àìmọ́ jẹun èyí ni pé wọn kò wẹ ọwọ́ wọn gẹ́gẹ́ bí ìlànà òfin nítorí pé àwọn farisí àti gbogbo àwọn júù yòókù kò jẹ́ jẹun láì wẹ ọwọ́ ní ọ̀nà tí òfin là sílẹ̀ wọ́n ń tẹ̀lé àṣà ìbílẹ̀ wọn bí wọ́n bá ti ọjà dé wọn kò jẹ jẹun láì jẹ́ pé wọ́n kọ́kọ́ wẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn ni ó ti di àṣà wọn gẹ́gẹ́ bí fífọ àwo ìmumi ìkòkò ìpọnmi àti àwọn àwokò tó nílẹ̀ àwọn Farisí àti àwọn amòfin wá bí i pé. kí ló dé tí àwọn ọmọ ẹ̀yìn rẹ kò fi tẹ̀lé àṣà ìbílẹ̀ tí wọ́n ń fi ọwọ́ àìmọ́ jẹun. Jésù wí fún wọn pé. òtítọ́ ni Àìsáyà sọ ní àtijọ́ nípa ẹ̀yìn àgàbàgebè tí ó sì kọ ọ́ báyìí pé ọlọ́run wí pé ẹnu ni àwọn ènìyàn wọ̀nyí fi ń yẹ́ mi sí ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi asán ni sísìn tí wọ́n ń sìn mí ìlànà ènìyàn ni wọ́n fi ń kọ́ ni bí òfin ọlọ́run ẹ fi àṣẹ ọlọ́run sílẹ̀ ẹ wá dì mọ́ àṣà ènìyàn. jésù tún wí fún wọn pé. òtítọ́ ni pé ẹ pa àṣẹ ọlọ́run tì kí ẹ lè mú àṣẹ ìbílẹ̀ yín ṣẹ nítorí mósè wí pé bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ àti pé kí a pa ẹni tí ó bá sọ̀rọ̀ àbùkù sí bàbá tàbí ìyá rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin wí pé bí ènìyàn bá wí fún bàbá tàbí ìyá rẹ̀ pé ohunkóhun tí ń bá fún yín kó bá nìní èyí ni pé ẹ̀bùn fún Ọlọ́run ni ẹ ti gbà pé ẹni bẹ́ẹ̀ kò ní ohunkóhun í fún bàbá tàbí ìyá rẹ̀ mọ́ ẹ fi àṣà ìbílẹ̀ yín yí ọ̀rọ̀ Ọlọ́run po ọ̀pọ̀lọpọ̀ irú nǹkan bẹ́ẹ̀ ni ẹ̀ tún ń ṣe. ó tún pe àwọn ènìyàn ó ń wí fún wọn pé gbogbo yẹn fi etí sílẹ̀ kí ọ̀rọ̀ mi yé yín kò sí ohun kan láti òde wá tí ó wọ inú ènìyàn lọ tí ó lè sọ ọ́ di aláìmọ́ ṣùgbọ́n àwọn ohun tí ó ń jáde láti inú ènìyàn ni ó ń sọ ọ́ di aláìmọ́ ẹni tí ó bá ní etí láti gbọ́ràn kí ó gbọ́. nígbà tí ó kúrò lọ́dọ̀ àwọn ènìyàn tí ó wọ inú ilé lọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń bí ní ìtumọ̀ òwe yìí ó dá wọn lóhùn pé. ẹ̀yin náà kò ní òye kò yé yín pé kì í ṣe nǹkan tí ó bá wọ inú ènìyàn lọ ni ó ń sọ ènìyàn di aláìmọ́ nítorí kì í wọ inú ọkàn lọ bí kò ṣe inú ikùn a sì tún jáde. báyìí ni ó pe gbogbo oúnjẹ ní mímọ́ ó tún fi kún un pé. àwọn nǹkan tí ń jáde láti inú ènìyàn ni ó ń sọ ọ́ di aláìmọ́ nítorí láti inú ọkàn ènìyàn ni ète burúkú tí ń jáde ìṣekúṣe olè jíjà ìpànìyàn àgbèrè ojú kòkòrò ìwà ìkà ẹ̀tàn ìwà wọ̀bìà owú jíjẹ ọ̀rọ̀ ìsáátá ìwà ìgbéraga ìwà òmùgọ̀ láti inú ni gbogbo àwọn nǹkan ibi wọ̀nyí ti ń wá àwọn ni ó ń sọ ènìyàn di aláìmọ́. láti ibẹ̀ jésù gbéra ó lọ sí agbègbè ìlú tírè ó sì wọ̀ sí ilé kan kò fẹ́ kí ẹnikẹ́ni mọ̀ ṣùgbọ́n kò lè fi ara pamọ́ obìnrin kan tí ọ̀dọ́mọbìnrin rẹ̀ ní ẹ̀mí èṣù gbọ́ nípa rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó wá kúnlẹ̀ níwájú rẹ̀ ọmọ ìbílẹ̀ gíríkì ni obìnrin yìí a bí ní fúníkè ní síríà ó ń bẹ̀ kí ó lé ẹ̀mí èṣù náà jáde kúrò nínú ọ̀dọ́mọbìnrin òun jésù wí fún un pé. jẹ́ kí àwọn ọmọ rí oúnjẹ jẹ yóná nítorí kò dára kí a mú oúnjẹ ọmọ kí a sọ ọ́ fún ajá. ṣùgbọ́n obìnrin náà dáhùn pé. bẹ́ẹ̀ ni alàgbà ṣùgbọ́n àwọn ajá a máa jẹ ẹ̀rúnrún oúnjẹ àwọn ọmọ tí ó bá bọ́ sílẹ̀ láti orí tábìlì. jésù dá a lóhùn pé nítorí gbólóhùn rẹ yìí máa lọ sí ilé rẹ ẹ̀mí èṣù náà ti jáde kúrò nínú ọmọ rẹ. ó bá padà lọ sí ilé rẹ̀ ó ọmọdé náà tí ó dùbúlẹ̀ lórí ibùsùn tí ẹ̀mí burúkú náà ti jáde kúrò lára rẹ̀. ó tún jáde kúrò ní agbègbè ìlú tírè ó la ìlú Sídónì kọjá lọ sí òkun Gálílì ní ọ̀nà àárín ìlú mẹ́wàá wọ́n wá gbé adití kan tí ń kó lòlù wá sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n bẹ̀ kí ó fi ọwọ́ lé e ó bá mú un bọ́ sí apá kan kúrò láàrin ọ̀pọ̀ àwọn ènìyàn ó ti ka rẹ̀ bọ ọkùnrin náà létí ó tutọ́ ó sì fi kan ahọ́n rẹ̀ ó gbé ojú sí òkè ọ̀run ó kẹ́dùn ó bá ní éfátà ìtumọ̀ èyí tí í ṣe ìwọ si. etí ọkùnrin náà bá ṣí okùn ahọ́n rẹ̀ tú ó bá ń sọ̀rọ̀ gaara jésù kìlọ̀ fún wọn pé kí wọ́n má wí fún ẹnikẹ́ni ṣùgbọ́n bí ó ti ń kìlọ̀ fún wọn tó bẹ́ẹ̀ ni wọ́n ròyìn rẹ̀ tó ẹnu ya gbogbo wọn kọjá ààlà wọ́n ń wí pé. ó ṣe ohun gbogbo dáradára ó mú kí adití gbọ́ràn ó mú kí odi sọ̀rọ̀. máàkù orí kẹjọ ní ọjọ́ kan nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lọ́dọ̀ jésù tí wọn kò rí nǹkan jẹ ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó wí fún wọn pé. àánú àwọn ènìyàn wọ̀nyí ń ṣe mí nítorí ó di ọjọ́ mẹ́ta tí wọ́n ti wà pẹ̀lú mi wọn kò ní ohun tí wọn yóò jẹ mọ́ bí mo bá ní kí wọ́n túká lọ sí ilé wọn ní ebi yóò rẹ̀ wọ́n lọ́nà nítorí àwọn mìíràn nínú wọn ti ọ̀nà jíjìn wá. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dá lóhùn pé níbo ni a ó ti rí ohun tí a ó fún gbogbo àwọn wọ̀nyí jẹ ní aṣálẹ̀ yìí. jésù bi wọ́n pé búrẹ́dì mélòó ni ẹ ní wọ́n ní. méje. ó bá pàṣẹ kí àwọn ènìyàn jókòó ní ilẹ̀ ó mú búrẹ́dì méje náà ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó bù ú fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní kí wọ́n pín in fún àwọn ènìyàn wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n tún ní àwọn ẹja kéékèèké díẹ̀ ó gbàdúrà sí i ó ní kí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pín fún àwọn ènìyàn àwọn ènìyàn jẹ wọ́n yó wọ́n bá kó ẹ̀rúnrún àjẹkùjọ ó kún apẹ̀rẹ̀ ńlá méje àwọn ènìyàn tí wọ́n jẹun tó bí ẹgbàajì lẹ́yìn náà jésù ní kí wọ́n túká lẹ́sẹ̀kẹsẹ̀ ó wọ inú ọkọ̀ ojú omi pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó bá lọ sí agbègbè dalimanuta àwọn farisi jáde lọ sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n ń dán án wò nípa fífi ọ̀rọ̀ wá lẹ́nu wò wọ́n ní kí ó fi àmì láti ọ̀run hàn wọ́n inú rẹ̀ bàjẹ́ ó ní. nítorí kí ni àwọn ènìyàn ṣe ń wá àmì lóde òní mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé a kò ní fún wọn ní àmì kan. ó bá fi wọ́n sílẹ̀ ó tún wọ inú ọkọ̀ ojú omi ó lọ sí òdì kejì òkun àwọn ọmọ ẹ̀yìn jésù gbàgbé láti mú búrẹ́dì lọ́wọ́ àfi ọ̀kan ṣoṣo tí wọ́n ní nínú ọkọ̀ ojú omi jésù bá kìlọ̀ fún wọn pé ẹ kíyèsára kí ẹ sì ṣọ́ra fún ìwúkàrà àwọn Farisí àti ìwúkàrà Hẹ́rọ́dù. wọ́n bẹ̀rẹ̀ sí sọ láàrin ara wọn pé. nítorí a kò ní búrẹ́dì ni. nígbà tí Jésù mọ ohun tí wọ́n ń sọ ó bi wọ́n pé. kí ló dé tí ẹ ń sọ láàrin ara yín pé nítorí ẹ kò ní búrẹ́dì lọ́wọ́ ni ẹ kò tí ì mọ̀ síbẹ̀ tàbí òye kò tí ì yé yín àṣé ọkàn yín le tó bẹ́ẹ̀ ẹ ní ojú lásán ni ẹ kò ríran ẹ etí lásán ni ẹ kò fi gbọ́ràn ẹ kò rántí nígbà tí mo bu búrẹ́dì márùn-ún fún ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ènìyàn agbọ̀n mélòó ni a jẹ kù tí ẹ kó jọ. wọ́n dá a lóhùn pé méjìlá ó tún bi wọ́n pé. nígbà tí mo fi búrẹ́dì méje bọ́ àwọn ẹgbàáje ènìyàn agbọ̀n ńlá mélòó ni àjẹkù tí ẹ kó jọ. wọ́n dá a lóhùn pé. méje ó tún bi wọ́n pé. kò tí ì yé yín síbẹ̀. wọ́n dé betisaida àwọn anìkan mú afọ́jú kan wá sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n ń bẹ̀ ẹ́ pé kí ó fọwọ́ kàn án. ó bá fa afọ́jú náà lọ́wọ́ jáde lọ sí ẹ̀yìn abúlé ó tutọ́ sí i lójú ó bi í pé ǹjẹ́ o rí ohunkóhun ọkùnrin náà ríran bàìbàì ó ní. mo rí àwọn ènìyàn tí ń rìn ṣùgbọ́n bí igi ni wọ́n rí lójú mi. lẹ́yìn náà jésù tún fi ọwọ́ kàn án lójú ọkùnrin náà tẹjú mọ́ àwọn nǹkan tí ó wà ní àyíká rẹ̀ ojú rẹ̀ sì bọ̀ sípò ó wá rí gbogbo nǹkan kedere títí kan ohun tí ó jìnnà jésù wí fún un pé kí ó máa lọ sí ilé rẹ̀ kí ó má ṣe wọ inú abúlé lọ jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ jáde lọ sí àwọn abúlé tí ó wà ní ẹ̀bá ìlú kesari àti filipi bí wọ́n ti ń lọ ní ọ̀nà ó bi wọ́n pé. ta ni àwọn ènìyàn ń pè mí wọ́n dá a lóhùn pé àwọn kan ń pè ọ́ ní Jòhánù onítẹ̀bọmi àwọn mìíràn ní Èlíjà ni ọ́ àwọn mìíràn tún ní ọ̀kan nínú àwọn wòlíì ni ọ́. ó wáá bi wọ́n pé ẹ̀yin ń kọ́ ta ni ẹ̀yin ń pè mí. pétérù dá a lóhùn pé ìwọ ni Kristi náà. ó bá kìlọ̀ fún wọn pé kí wọ́n má ṣe sọ fún ẹnikẹ́ni ó bẹ̀rẹ̀ sí í kọ́ wọn pé ọmọ ènìyàn ní láti jìyà púpọ̀ àwọn àgbà àti àwọn olórí àlùfáà àti àwọn amòfin yóò ta á nù wọn yóò sì pa á ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ mẹ́ta yóò jí dìde. ó ń sọ ọ̀rọ̀ yìí fún wọn kedere nígbà náà ni pétérù mú un ó bẹ̀rẹ̀ sí í bá a wí ṣùgbọ́n jésù yí padà sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó bá pétérù wí ó ní. kó ara rẹ kúrò níwájú mi ìwọ sátánì ìwọ kò kó ohun tí ọlọ́run lékàn àfi ti ayé. ó pe àwọn ènìyàn àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó wí fún wọn pé bí ẹnikẹ́ni bá fẹ́ máa tọ̀ mí lẹ́yìn ó ní láti gbàgbé ara rẹ̀ kí ó gbé àgbélébù rẹ̀ kí ó wá máa tẹ̀lé mi nítorí ẹnikẹ́ni tí ó bá fẹ́ gba ẹ̀mí rẹ̀ là yóò pàdánù rẹ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá pàdánù ẹ̀mí rẹ̀ nítorí mi àti nítorí ìyìn rere yóò gba ẹ̀mí rẹ̀ là nítorí àǹfààní kí ni ó jẹ́ fún ènìyàn kí ó jèrè gbogbo dúkìá ayé yìí ṣùgbọ́n kí ó pàdánù ẹ̀mí rẹ̀ kí ni ènìyàn lè fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀ nítorí náà ẹnikẹ́ni tí ó bá tijú èmi àti ọ̀rọ̀ mi ní àkókò burúkú yìí tí àwọn ènìyàn kò ka nǹkan Ọlọ́run sí ọmọ ènìyàn yóò tijú rẹ̀ nígbà tí ó bá dé nínú ògo baba rẹ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì mímọ́. Máàkù orí kẹsàn-án ó tún wí fún wọn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé àwọn kan wà nínú àwọn tí ó dúró níhìn-ín tí wọn kò ní kú títí wọn ó fi rí ìjọba ọlọ́run tí yóò dé pẹ̀lú agbára. lẹ́yìn ọjọ́ mẹ́fà jésù mú pétérù àti jákọ́bù àti johanu lọ sí orí òkè gíga kan àwọn mẹ́ta yìí nìkan ni ó mú lọ ìrísí rẹ̀ bá yí padà lójú wọn ẹ̀wù rẹ̀ ń dán ó funfun láúláú kò sí alágbàfọ̀ kan ní ayé tí ó lè fọ aṣọ kí ó funfun tó bẹ́ẹ̀ wọ́n rí èlíjà pẹ̀lú mósè tí wọ́n bá jésù sọ̀rọ̀ pétérù wí fún jésù pé olùkọ́ni ó dára tí a wà níhìn-ín jẹ́ kí a pàgọ́ mẹ́ta ọ̀kan fún ọ ọ̀kan fún Mósè àti ọ̀kan fún Èlíjà. ẹ̀rù tí ó bá wọn púpọ̀ kò jẹ́ kí ó mọ ohun tí ìbá wí ìkùukù kan bá sì dìbò wọn ohùn kan bá wá láti inú ìkùukù náà tí ó wí pé. èyí ni àyànfẹ́ ọmọ mi ẹ máa gbọ́ tirẹ̀. lójijì bí wọ́n ti wòye ká wọn kò rí ẹnì kankan lọ́dọ̀ wọn mọ́ àfi jésù nìkan bí wọ́n ti ń sọ̀kalẹ̀ láti orí òkè náà jésù pàṣẹ fún wọn pé wọn kò gbọdọ̀ ròyìn ohun tí wọ́n ti rí fún ẹnikẹ́ni títí òun ọmọ ènìyàn yóò fi jí dìde kúrò nínú òkú wọ́n fi ọ̀rọ̀ náà sọ́kàn wọ́n ń bá ara wọn jiyàn nípa ìtumọ̀ jíjí dìde kúrò nínú òkú wọ́n bá bi í léèrè pé. kí ló dé tí àwọn amòfin fi sọ pé èlíjà ni ó ní láti kọ́ dé. ó dá wọn lóhùn pé. bẹ́ẹ̀ ni Èlíjà ni ó ní láti kọ́ dé láti mú ohun gbogbo bọ̀ sípò. ó wáá bi wọ́n pé báwo ni a ti ṣe kọ nípa ọmọ ènìyàn pé ó ní láti jìyà púpọ̀ kí a sì fi àbùkù kàn án. ó sì tún wí fún wọn pé Èlíjà ti dé wọ́n ti ṣe ohun tí wọ́n fẹ́ sí i gẹ́gẹ́ bí a ti kọ nípa rẹ̀. nígbà tí Jésù dé ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pẹ̀lú àwọn amòfin wọ́n ti ń bá ara wọn jiyàn lẹ́sẹ̀kẹsẹ̀ bí gbogbo àwọn ènìyàn ti rí i ẹnu yà wọ́n wọ́n bá sáré lọ sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n ń kí ó bi wọ́n pé. kí ni ẹ̀yin àti àwọn ọmọ ẹ̀yìn mi ń jiyàn lé lórí. ẹnìkan nínú wọn bá dá a lóhùn pé. olùkọ́ni ọmọ mi tí ẹ̀mí èṣù ti sọ di odi ni mo mú wá sí ọ̀dọ̀ rẹ̀ níbikíbi tí ó bá ti dé sí ẹ̀mí èṣù yìí á gbé e sánlẹ̀ ọmọ náà yóò máa yọ ẹ̀fófò lẹ́nu yóò wá eyín pọ̀ ara rẹ̀ yóò wá lè gbá mo sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ pé kí wọ́n lé ẹ̀mí náà jáde ṣùgbọ́n wọn kò lè ṣe é. nígbà náà ni jésù wí fún wọn pé ẹ̀yin ìran aláìgbàgbọ́ yìí wọn ó ti wà pẹ̀lú yín pẹ́ tó wọn ó ti fara dà á fún yín pẹ́ tó ẹ mú ọmọ náà wá. wọ́n bá mú un lọ sí ọ̀dọ̀ rẹ̀ nígbà tí ẹ̀mí burúkú yìí rí jésù ó mú kí gìrìkì ọmọ náà ní akọ ó gbé e sánlẹ̀ ọmọ náà bẹ̀rẹ̀ sí yí lélẹ̀ ó ń yọ ìfòófòó lẹ́nu jésù wá bi bàbá ọmọ náà pé ó ti tó ìgbà wo tí irú èyí ti ń ṣe é bàbá rẹ̀ dáhùn pé láti kékeré ni ó ní. nígbà púpọ̀ ẹ̀mí náà á gbé e sọ sínú iná tàbí sínú omi kí ó lè pa á ṣùgbọ́n bí ìwọ bá lè ṣe ohunkóhun ṣàánú wa kí o ràn wá lọ́wọ́. jésù wí fún un pé ọ̀ràn bí èmi bá lè ṣe é kọ́ yìí ohun gbogbo ni ó ṣeé ṣe fún ẹni tí ó bá gbàgbọ́. lẹ́sẹ̀ kan náà bàbá ọmọ náà kígbe pé. mo gbàgbọ́ ràn mí lọ́wọ́ níbi tí ìgbàgbọ́ mi kù ló tó. nígbà tí jésù rí i pé àwọn ìjọ ènìyàn sáré bọ̀ ó bá ẹ̀mí èṣù náà wí ó ní. ìwọ ẹ̀mí tí ó jẹ́ kí ọmọ yìí yá ó dí tí ó sì dí í létí mo pàṣẹ fún ọ jáde kúrò nínú rẹ̀ kí o má tún wọ inú rẹ̀ mọ́. ẹ̀mí náà bá kígbe ó mú kíkìrì fi ọmọ náà ní akọ ó sì jáde ọmọ náà wàá dàbí ẹni tí ó kú tó bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn náà ń sọ pé ó ti kú ṣùgbọ́n jésù fà á lọ́wọ́ ó gbé e dìde ọmọ náà bá ń nàró nígbà tí jésù wọ inú ilé tí ó ku òun àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n ń bi í pé. kí ló dé tí àwa kò fi lè lé ẹ̀mí náà jáde. ó dá wọn lóhùn pé. irú èyí kò ṣeé lé jáde àfi pẹ̀lú àdúrà àti ààwẹ̀ láti ibẹ̀ wọ́n jáde lọ wọ́n ń la Gálílì kọjá Jésù kò fẹ́ kí ẹnikẹ́ni mọ̀ nítorí ó ń kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ń wí fún wọn pé. a ó fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn lọ́wọ́ wọn yóò pa á ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti pa á tán yóò jí dìde lẹ́yìn ọjọ́ mẹ́ta. ṣùgbọ́n ohun tí ó ń wí kò yé wọn ẹ̀rù sì ń bá wọn láti béèrè lọ́wọ́ rẹ̀. nígbà tí wọ́n dé Kapanahumu tí wọ́n wọ inú ilé ó bi wọ́n pé kí ni ẹ̀ ń bá ara yín sọ lọ́nà. wọ́n bá dákẹ́ nítorí ní ọ̀nà wọ́n ti ń bá ara wọn jiyàn lórí ta ni ó ṣe pàtàkì jùlọ lẹ́yìn tí ó ti jókòó ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá ó wí fún wọn pé. bí ẹnikẹ́ni bá fẹ́ jẹ́ ọ̀gá ó ní láti ṣe ìránṣẹ́ fún gbogbo ènìyàn. ó bá fa ọmọdé kan dìde ní àárín wọn ó gbé e sí ọwọ́ rẹ̀ ó wí fún wọn pé. ẹnikẹ́ni tí ó bá gba ọ̀kan nínú àwọn ọmọ kékeré yìí nítorí orúkọ mi èmi ni ó gbà ẹnikẹ́ni tí ó bá gbà mí kì í ṣe èmi ni ó gbà ṣùgbọ́n ó gba ẹni tí ó rán mi wá sí ayé. Jòhánù wí fún un pé. olùkọ́ni a rí ẹnìkan tí ó ń fi orúkọ rẹ lé àwọn ẹ̀mí èṣù jáde ṣùgbọ́n a gbìyànjú láti dá a lẹ́kun nítorí kì í ṣe ara wa. ṣùgbọ́n Jésù dáhùn pé. ẹ má ṣe dá a lẹ́kun nítorí kò sí ẹni tí yóò fi orúkọ mi ṣe iṣẹ́ ìyanu tí yóò yára sọ ọ̀rọ̀ ibi nípa mi nítorí ẹni tí kò bá lòdì sí wa tiwa ni nítorí ẹnikẹ́ni tí ó bá fún yín ní omi mu nítorí tèmi nítorí pé ẹ jẹ́ ti Kristi mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé yóò rí èrè rẹ̀ gbà ẹnikẹ́ni tí ó bá mú ọ̀kan nínú àwọn kéékèèké wọ̀nyí tí ó gbà mí gbọ́ kọsẹ̀ ó sàn fún kí a so ọlọ́nlá mọ́ ọ lọ́rùn kí a gbé e sọ sínú òkun bí ọwọ́ rẹ bá mú ọ kọsẹ̀ gé e sọnù ó sọ fún ọ kí o wọ inú ìyè pẹ̀lú àlébù ara ju pé kí o ní ọwọ́ méjèèjì kí o wọ iná àjò òkú níbi tí ìdin wọn kì í kú tí iná ibẹ̀ kì í sì kú bí ẹsẹ̀ rẹ bá mú ọ gé e sọnù ó sàn fún ọ kí o jẹ ẹlẹ́sẹ̀ kan kí o sì wọ inú ìyè ju pé kí o ní ẹsẹ̀ méjèèjì kí a sì sọ ọ sínú iná níbi tí ìdin wọn kì í kú ti iná ibẹ̀ kì í sì í kú bí ojú rẹ bá mú ọ kọsẹ̀ yọ ọ sọnù ó sàn fún ọ kí o wọ ìjọba ọlọ́run pẹ̀lú ojú kan ju pé kí o ní ojú méjèèjì kí a sì sọ ọ sínú iná níbi tí ìdí wọn kì í kú tí iná ibẹ̀ kì í sì kú iyọ̀ ní sọ ẹbọ di mímọ́ bẹ́ẹ̀ gan ni ó jẹ́ pé iná ni a ò fi sọ gbogbo ènìyàn di mímọ́ iyọ̀ dára ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu báwo ni yóò ṣe tún lè dùn mọ́ ẹ ní iyọ̀ nínú ara yín nígbà náà ni àlàáfíà yóò wà láàrin yín. máàkù orí kẹwàá nígbà tí jésù dìde kúrò níbẹ̀ ó lọ sí agbègbè judea ó ré kọjá sí òdì kejì odò jọ́dánì ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ń lọ sí ọ̀dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ó tó ń kọ́ wọn àwọn farisí bá jáde wá wọ́n ń bi bí ó bá tọ́ kí ọkùnrin kọ ìyàwó rẹ̀ sílẹ̀ wọ́n fi ìbéèrè yìí dán an wò ni ó dá wọn lóhùn pé kí ni Mósè pa láṣẹ fún yín wọ́n dáhùn pé. Mósè yọ̀ǹda pé kí ọkọ kọ ìwé kọ sílẹ̀ fún ìyàwó rẹ̀ kí ó sì kọ ọ́. ṣùgbọ́n Jésù wí fún wọn pé nítorí orí kunkun yín ni Mósè fi kọ òfin yìí láti ìṣẹ̀dálẹ̀ ayé takọtabo ni Ọlọ́run dá wọn nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ yóò wá fi ara mọ́ ìyàwó rẹ̀ àwọn méjèèjì yóò wá di ọ̀kan wọn kì í tún ṣe ẹni méjì mọ́ bí kò ṣe ọ̀kan nítorí náà ohun tí ọlọ́run bá ti so pọ̀ kí ẹnikẹ́ni má ṣe yà á. nígbà tí wọ́n padà wọ inú ilé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń bí nípa ọ̀rọ̀ náà ó bá wí fún wọn pé. ẹnikẹ́ni tí ó bá kọ ìyàwó rẹ̀ sílẹ̀ tí ó gbé ẹlòmíràn ní ìyàwó ó ṣe àgbèrè sí ìyàwó rẹ̀ àkọ́kọ́ bí ó bá sì jẹ́ pé obìnrin ni ó kọ ọkọ rẹ̀ tí ó fẹ́ ọkọ mìíràn òun náà ṣe àgbèrè. àwọn kan gbé àwọn ọmọ kéékèèké wá sọ́dọ̀ rẹ̀ kí ó lè fi ọwọ́ kàn wọ́n ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá àwọn tí ó gbé wọn wá wí nígbà tí jésù rí inú bí ó wí fún wọn pé. ẹ jẹ́ kí àwọn ọmọdé wá sí ọ̀dọ̀ mi ẹ má dá wọn dúró nítorí tí irú wọn ni ìjọba ọlọ́run mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹnikẹ́ni tí kò bá gba ìjọba ọlọ́run gẹ́gẹ́ bí ọmọdé kò ní wọ ìjọba ọ̀run. nígbà náà ni jésù gbé àwọn ọmọdé náà lọ́wọ́ ó gbé ọwọ́ lé wọn ó sì súre fún wọn. nígbà tí jésù jáde bí ó ti ń lọ lọ́nà ọkùnrin kan sáré tọ̀ ọ́ lọ ó kúnlẹ̀ níwájú rẹ̀ ó bi í pé. olùkọ́ni rere kí ni kí n ṣe kí n lè jogún ìyà ìnípẹ̀kun. ṣùgbọ́n jésù wí fún un pé kí ló dé tí o fi ń pè mí ní ẹni rere kò sí ẹni rere kan àfi ọlọ́run nìkan ṣé o mọ àwọn òfin má pànìyàn má ṣe àgbèrè má jalè má jẹ́rìí èké má rẹ́ni jẹ bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ. ọkùnrin náà dáhùn pé olùkọ́ ni láti ìgbà tí mo ti wà ní ọ̀dọ́ ọmọkùnrin ni mo ti ń pa gbogbo nǹkan wọ̀nyí mọ́. jésù wá tẹjú mọ́ ó fi tìfẹ́tìfẹ́ wò ó ó wí fún un pé. nǹkan kan ló kù kí o ṣe lọ ta ohun gbogbo tí o ní kí o pín owó rẹ̀ fún àwọn aláìní ó wàá ní ọrọ̀ ní ọ̀run lẹ́yìn náà wá kí o máa tẹ̀lé mi. ṣùgbọ́n ojú ọkùnrin náà fàrò nígbà tí ó gbọ́ bẹ́ẹ̀ ó bá jáde lọ pẹ̀lú ìbànújẹ́ nítorí pé ọrọ̀ tí ó ní pọ̀. jésù bá wo ọ̀tún ó wo òsì ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé yóò ṣòro púpọ̀ fún àwọn ọlọ́rọ̀ láti wọ ìjọba ọlọ́run ẹnu ya àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nítorí gbólóhùn yìí ṣùgbọ́n jésù tún wí fún wọn pé ẹ̀yin ọmọdé yóò ṣòro púpọ̀ láti wọ ìjọba ọlọ́run ó rọrùn fún ràkúnmí láti gba ojú abẹ́rẹ́ kọjá jù fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọlọ́run. ẹnu ya àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ púpọ̀ wọ́n bá ara wọn sọ pé. bí ó bá rí bẹ́ẹ̀ ta ni yóò là. jésù tẹjú mọ́ wọn ó wí pé. kò ṣeé ṣe fún ènìyàn ṣùgbọ́n ti ọlọ́run kò rí bẹ́ẹ̀ nítorí pé kò sí ohun tí ọlọ́run kò lè ṣe. pétérù bẹ̀rẹ̀ sí wí fún un pé wò ó ná a ti fi ohun gbogbo sílẹ̀ láti tọ̀ ọ́ lẹ́yìn. jésù dáhùn pé mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé kò sí ẹnìkan tí ó fi ilé tàbí arákùnrin tàbí arábìnrin tàbí ìyá tàbí bàbá tàbí ọmọ tàbí ilẹ̀ sílẹ̀ nítorí ìmí àti nítorí ìyìn rere tí kò ní rí ilé arákùnrin àti arábìnrin ìyá àti ọmọ àti ilẹ̀ gbà ní ọgọ́rùn-ún ìlọ́po ní ìgbà ìsinsìnyí bí ó tilẹ̀ jẹ́ pé pẹ̀lú inúnibíni ni yóò sì tún rí ìyè àìnípẹ̀kun ní ayé tí ń bọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí ó jẹ́ ẹni iwájú yóò di èrò ẹ̀yìn àwọn èrò ẹ̀yìn yóò wá di ẹni iwájú. bí wọ́n ti ń lọ lọ́nà tí wọ́n ń gòkè lọ sí Jerúsálẹ́mù Jésù ṣáájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tẹ̀lé ẹnu ya àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ẹ̀rù sì bà àwọn ènìyàn tí wọ́n ń tẹ̀lé ó bá tún pe àwọn ọmọ ẹ̀yìn méjìlá sí apá kan ó bẹ̀rẹ̀ sí sọ àwọn ohun tí yóò ṣẹlẹ̀ sí òun fún wọn ó ní. lílọ ni à ń lọ sí Jerúsálẹ́mù yìí a ó fi ọmọ ènìyàn lé àwọn olórí àlùfáà àti àwọn amòfin lọ́wọ́ wọn yóò dá a lẹ́bi ikú wọn yóò sì fi lé àwọn tí kì ṣe Júù lọ́wọ́ wọn yóò fi ṣe ẹlẹ́yà wọn yóò tutọ́ sí i lára wọn yóò nà á wọn yóò sì pa á ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ mẹ́ta yóò jí dìde. nígbà náà ni Jákọ́bù àti Jòhánù àwọn ọmọ Sébédè wá sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n wí fún un pé. olùkọ́ni a fẹ́ kí o ṣe ohunkóhun tí a bá béèrè lọ́wọ́ rẹ fún wa. Jésù bi wọ́n pé kí ni ẹ fẹ́ kí n ṣe fún yín. wọ́n ní. gbà fún wa pé nígbà tí ó bá di ìgbà ìgúnwà rẹ kí ọ̀kan nínú wa jókòó ní ẹ̀gbẹ́ ọ̀tún rẹ kí ẹnì kejì jókòó ní ẹ̀gbẹ́ òsì rẹ. ṣùgbọ́n Jésù dá wọn lóhùn pé ẹ̀yin kò mọ ohun tí ẹ̀ ń béèrè ṣé ẹ lè mu nínú ife ìrora tí èmi yóò mu tàbí kí ojú yín rí irú ìṣòro tí ojú mi yóò rí wọ́n wí fún un pé àwa lè ṣe é ṣùgbọ́n Jésù wí fún wọn pé nínú irú ife ìrora tí n ó mu ẹ̀yin náà yóò mu irú ìṣòro tí ojú mi yóò rí tiyín náà yóò sì rí i ṣùgbọ́n ní ti jíjókòó ní ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì mi kì í ṣe tèmi láti fún ẹnikẹ́ni ipò wọ̀nyí wà fún àwọn tí Ọlọ́run ti pèsè wọn sílẹ̀ fún. nígbà tí àwọn ọmọ ẹ̀yìn mẹ́wàá yòókù gbọ́ inú bẹ̀rẹ̀ sí bí wọn sí Jákọ́bù àti Jòhánù ni Jésù bá pè wọ́n ó wí fún wọn pé. ẹ mọ̀ pé àwọn aláṣẹ láàrin àwọn aláìgbàgbà máa jẹ ọlá lórí wọn àwọn ènìyàn ńláńlá nínú wọn a sì máa lo agbára lórí wọn ṣùgbọ́n tiyín kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ẹnikẹ́ni tí ó bá fẹ́ jẹ́ pàtàkì láàrin yín ní láti jẹ́ ìránṣẹ́ yín ẹnikẹ́ni tí ó bá sì fẹ́ jẹ́ aṣáájú nínú yín ní láti máa ṣe ẹrú gbogbo yín nítorí ọmọ ènìyàn pàápàá kò wá pé kí ènìyàn ṣe ìránṣẹ́ fún un ó wá láti ṣe ìránṣẹ́ ni àti láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. wọ́n dé jẹ́ríkò bí jésù pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ogunlọ́gọ̀ ènìyàn ti ń jáde kúrò ní jẹ́ríkò bátímíù afọ́jú ọmọ tímíù jókòó lẹ́bàá ọ̀nà ó ń ṣagbe nígbà tí ó gbọ́ pé jésù ará násárẹ́tì ni ó dé ó bẹ̀rẹ̀ sí kígbe pé jésù ọmọ dáfídì ṣàánú mi ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń bá wí pé kí ó panu mọ́ ṣùgbọ́n síbẹ̀ ó túbọ̀ ń kígbe pé ọmọ dáfídì ṣàánú mi jésù bá dúró ó ní ẹ pè é wá wọ́n wá wí fún afọ́jú náà pé. ṣe ara gírí dìde ó ń pè ọ́. bẹ́ẹ̀ ni ọkùnrin náà bọ́ aṣọ rẹ̀ sọ sí apá kan ó fò sókè ó bá lọ sí ọ̀dọ̀ jésù jésù bi í pé kí ni o fẹ́ kí n ṣe fún ọ afọ́jú náà dáhùn pé olùkọ́ni mo fẹ́ tún ríran ni jésù bá wí fún un pé máa lọ ìgbàgbọ́ rẹ ti mú ọ lára dá lójú kan náà afọ́jú náà bá ríran ó bá ń bá jésù lọ ní ọ̀nà. máàkù orí ìkọkànlá nígbà tí wọ́n súnmọ́ jerusalem. nítòsí bẹ́tífágè àti bẹ́tánì ní orí òkè ólífì ó rán méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sọ fún wọn pé. ẹ lọ sí abúlé tí ẹ ń wò ní ọ̀kánkán yìí bí ẹ bá ti wọ inú rẹ̀ ẹ ò rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí ẹnikẹ́ni kò gùn rí tí wọ́n so mọ́ èèkàn ẹ tú kí ẹ fà á wá bí ẹnikẹ́ni bá bi yín pé kí ló dé tí ẹ ń tú u kí ẹ dáhùn pé olúwa fẹ́ lò ó ni lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó bá ti lò ó tán yóò dá a padà síbẹ̀. wọ́n lọ wọ́n rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ náà tí a so ní ẹnu ilẹ̀kùn lóde lẹ́bàá títì wọ́n bá tú u àwọn kan tí wọ́n ti jókòó níbẹ̀ bí wọ́n pé. kí ló dé tí ẹ̀ ń tú kẹ́tẹ́kẹ́tẹ́. wọ́n bá dá wọn lóhùn gẹ́gẹ́ bí jésù ti wí fún wọn àwọn ènìyàn náà sì yọ̀ǹda fún wọn wọ́n bá fa kẹ́tẹ́kẹ́tẹ́ náà wá sí ọ̀dọ̀ jésù wọ́n tẹ́ aṣọ wọn sí orí rẹ̀ jésù bá kú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tẹ́ aṣọ wọn sí ọ̀nà àwọn mìíràn tẹ́ ẹ̀ka igi tí wọ́n ya ní pápá àwọn tí ó ń lọ níwájú àti àwọn tí ó ń bọ̀ ní ẹ̀yìn kígbe pé. òsánà òsánà olùkúnlẹ̀ arísítò ní orúkọ olúwa olùkúnlẹ̀ ìjọba tí ń lọ ìjọba dábìlì lọ́la wa òsánà ní òkè ọ̀run ní òkè ọ̀run nígbà tí ó wọ Jerúsálẹ́mù ó wo àgbàlá tẹ́ḿpìlì ó wo ohun gbogbo yíká nítorí ọjọ́ ti lọ ó jáde lọ sí Bẹ́tánì pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn méjìlá ní ọjọ́ kejì bí wọ́n ti ń jáde kúrò ní Bẹ́tánì ebi ń pa á ó rí igi ọ̀kọ̀tọ́ kan tí ó ní ewé lókèèrè ó bá lọ wò ó bí yóò rí èso lórí rẹ̀ nígbà tí ó dé ìdí rẹ̀ kò rí ohunkóhun àfi ewé nítorí kò ì tí tó àkókò èso jésù wí fún igi náà pé. kí ẹnikẹ́ni má rí èso jẹ lórí rẹ mọ́ láé. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbọ́. nígbà tí wọ́n dé jerúsálẹ́mù jésù wọ àgbàlá tẹ́ḿpìlì lọ ó bá bẹ̀rẹ̀ sí ilé àwọn tí ń tà àti àwọn tí ń rà jáde ó ti tábìlì àwọn onípàṣípààrọ̀ ó da ìṣọ̀ àwọn tí ń ta ẹyẹ lérú kò jẹ́ kí ẹnikẹ́ni gbé ohunkóhun la àgbàlá tẹ́ḿpìlì kọjá ó ń kọ́ wọn pé kò á wà nínú àkọsílẹ̀ pé ilé àdúrà fún gbogbo orílẹ̀-èdè ni a ó máa pe ilé mi ṣùgbọ́n ẹ̀yin ti sọ ọ́ di ibi tí àwọn ọlọ́ṣà ń sápamọ́ sí. nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn òmòfin gbọ́ wọ́n ń wá ọ̀nà tí wọn yóò fi pa ṣùgbọ́n wọ́n bẹ̀rù rẹ̀ nítorí ìyàlẹ́nu ni ẹ̀kọ́ rẹ̀ jẹ́ fún gbogbo ènìyàn. nígbà tí ọjọ́ rọ̀ jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ jáde kúrò ní ìlú nígbà tí ó di òwúrọ̀ bí wọ́n ti ń kọjá lọ wọ́n retí igi ọ̀pọ̀tọ́ àná ti gbẹ pátápátá láti orí dé gbòǹgbò pétérù wá rántí ọ̀rọ̀ àná ó wí fún jésù pé. olùkọ́ni wo igi ọ̀pọ̀tọ́ tí o fi gégùn ún ó ti gbẹ. jésù dáhùn ó wí fún wọn pé. ẹ ní ìgbàgbọ́ nínú ọlọ́run mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé bí ẹnikẹ́ni bá wí fún òkè yìí pé sídìí kúrò níbi tí ó wà kí o bọ́ sí inú òkun tí kò bá sí iyèméjì. Si ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí fún un nítorí èyí mo fẹ́ kí ẹ mọ̀ pé ohun gbogbo tí ẹ bá béèrè nínú àdúrà ẹ gbàgbọ́ pé ẹ ti rí i gbà bẹ́ẹ̀ ni yóò rí fún yín nígbà tí ẹ bá dìde dúró láti gbàdúrà ẹ dáríji ẹnikẹ́ni tí ẹ bá ní ohunkóhun nínú sí kí bàbá yín ọ̀run lè dárí ẹ̀ṣẹ̀ yín jì yín bí ẹ kò bá dáríji ènìyàn bàbá yín ọ̀run kò ní dárí ẹ̀ṣẹ̀ yín jì yín. wọ́n tún wá sí Jerusalem bí Jésù ti rìn kiri nínú tẹ́ḿpìlì àwọn olórí àlùfáà àti àwọn amòfin àti àwọn àgbà wá sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n ń bi í pé. irú àṣẹ wo ni o fi ń ṣe nǹkan wọ̀nyí ta ni ó fún ọ ní àṣẹ tí o fi ń ṣe wọ́n. Jésù dá wọn lóhùn ó ní. n ó bi yín léèrè ọ̀rọ̀ kan ẹ dá mi lóhùn èmi náà wàá sọ irú àṣẹ tí mo fi ń ṣe nǹkan wọ̀nyí ìrìbọmi tí Jòhánù ń ṣe láti ọ̀run ni ó ti gba àṣẹ ni tàbí láti ọwọ́ ènìyàn ẹ dá mi lóhùn. nígbà náà ni wọ́n bẹ̀rẹ̀ sí bá ara wọn jiyàn pé. bí a bá wí pé láti ọ̀run ni yóò sọ pé kí ló dé tí ẹ kò fi gbà á gbọ́ àbí kí a wí pé láti ọwọ́ ènìyàn ni wọ́n bẹ̀rù àwọn ènìyàn nítorí gbogbo ènìyàn ni ó gbà pé wòlíì tòótọ́ ni Jòhánù wọ́n bá dá Jésù lóhùn pé àwa kò mọ̀ nígbà náà ni Jésù sọ fún wọn pé èmi náà kò ní sọ irú àṣẹ tí mo fi ń ṣe àwọn nǹkan wọ̀nyí fún yín. Máàkù orí kejìlá Jésù bẹ̀rẹ̀ sí fi òwe bá wọn sọ̀rọ̀ pé ọkùnrin kan gbin àjàrà sínú oko kan ó sì ṣe ọgbà yí ká ó wa ihò ìfúntí sí ibẹ̀ ó kọ́ ilé ìṣọ́ ó gba àwọn alágbàro tí yóò máa mú nínú èso àjàrà fi ṣe owó ọ̀yà wọn lẹ́yìn náà ó lọ sí ìdálẹ̀ nígbà tí ó tó àkókò ó rán ẹrú rẹ̀ kan lọ sí ọ̀dọ̀ àwọn alágbàro náà pé kí ó lọ gbà nínú èso àjàrà wá lọ́wọ́ wọn ṣùgbọ́n nínà ni wọ́n nà án wọ́n bá lé e padà ní ọwọ́ òfo ó tún rán ẹrú mìíràn lọ sí ọ̀dọ̀ wọn wọ́n lu òun lórí ní àlùbẹ́jẹ̀ wọ́n sì dojú tì í nígbà tí ó rán ẹrú mìíràn lọ pípa ni wọ́n pa á bẹ́ẹ̀ ni wọ́n ṣe sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹrú mìíràn wọ́n lu àwọn kan wọ́n pa àwọn mìíràn ó wá ku ẹnìkan tí í ṣe àyànfẹ́ ọmọ rẹ̀ òun ni ó rán sí wọn gbẹ̀yìn ó ní wọn yóò bu ọlá fún ọmọ mi ṣùgbọ́n àwọn alágbàro náà wí láàrin ara wọn pé àròlé rẹ̀ nìyí ẹ jẹ́ kí a pa á kí ogún rẹ̀ jẹ́ tiwa nígbà náà ni wọ́n mú wọ́n pa á wọ́n bá wọ́ jù sẹ́yìn ọgbà àjàrà kí ni ẹni tí ó ní ọgbà àjàrà náà yóò ṣe yóò wá yóò pa àwọn alágbàro wọn nì yóò sì fi ọgbà àjàrà rẹ̀ fún àwọn alágbàro mìíràn ẹ kò tí ì kà á nínú ìwé mímọ́ pé òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ ni ó di pàtàkì igun ilé iṣẹ́ olúwa ni èyí ìyanu ni ó jẹ́ ní ojú wa. àwọn olórí àlùfáà àwọn amòfin àti àwọn àgbà ń wá ọ̀nà láti mú un nítorí wọ́n mọ̀ pé àwọn ni ń pa òwe yìí mọ́ ṣùgbọ́n wọ́n bẹ̀rù àwọn ènìyàn wọ́n bá kúrò lọ́dọ̀ rẹ̀ wọ́n bá tiwọn lọ. wọ́n rán àwọn kan nínú àwọn Farisí àti àwọn ọ̀rẹ́ Hẹ́rọ́dù sí i láti lọ gbọ́ tẹnu rẹ̀ nígbà tí wọ́n dé ọ̀dọ̀ rẹ̀ wọ́n bi í pé. olùkọ́ni sọ fún wa ṣé ó tọ̀nà pé kí a máa san owó orí fún Késárì ni àbí kò tọ̀nà ṣùgbọ́n jésù mọ àgàbàgebè wọn ó wí fún wọn pé. kí ló dé tí ẹ fi ń dẹ mí ẹ mú owó fàdákà kan wá fún mi kí n rí i. wọ́n fún un ní ọ̀kan ó wá bi wọ́n pé àwòrán àti àkọlé ta ni ó wà ní ara rẹ̀ yìí. wọ́n ní. ti késárì ni. nígbà náà ni jésù wí fún wọn pé. ẹ fi nǹkan tí ó bá jẹ́ ti késárì fún késárì ohun tí ó bá sì jẹ́ ti ọlọ́run ẹ fi fún ọlọ́run. ẹnu yà wọ́n púpọ̀ sí ìdáhùn rẹ̀ ní àkókò náà àwọn sadusi wá sí ọ̀dọ̀ rẹ̀ àwọn sadusi ni wọ́n ní kò sí ohun tí ń jẹ́ àjíǹde òkú wọ́n ní. olùkọ́ni Mósè kọ òfin kan fún wa pé bí ọkùnrin kan bá kú tí ó fi aya sílẹ̀ tí kò bá ní ọmọ kí àbúrò rẹ̀ sú aya rẹ̀ lópó kí ó lè ní ọmọ ní orúkọ ẹ̀gbọ́n rẹ̀ àwọn tẹ̀gbọ́n-tàbúrò méje kan wà èyí èkíní fẹ́ aya ó kú láì ní ọmọ èkejì so aya rẹ̀ lópó ṣùgbọ́n òun náà kú láì ní ọmọ ẹ̀kẹta náà kú láì ní ọmọ bẹ́ẹ̀ ni àwọn méjèèje ṣáàṣe kú láì ní ọmọ nígbẹ̀yìn gbogbo wọn obìnrin náà kú nígbà tí ó bá di ọjọ́ àjíǹde ìyàwó ta ni obìnrin yìí yóò jẹ́ nígbà tí ó jẹ́ pé àwọn méjèèje ni ó ti fi ṣe aya. jésù dá wọn lóhùn pé ẹ ti ṣìnà pátápátá àṣé ẹ kò mọ ìwé mímọ́ tàbí agbára ọlọ́run nítorí nígbà tí àwọn òkú bá jíǹde kò sí pé à ń gbé ìyàwó tàbí à ń fa obìnrin fún ọkọ ṣùgbọ́n bí àwọn áńgẹ́lì ọ̀run ni wọn yóò rí i nípa ti pé a ó jí àwọn òkú dìde tàbí a kò ní í jí wọn ẹ kò tí ì kà á nínú ìwé Mósè níbi ìtàn ìgbẹ́ tí iná ń jó bí Ọlọ́run ti wí fún Mósè pé èmi ni Ọlọ́run Ábúráhámù àti Ọlọ́run Ísákì àti Ọlọ́run Jákọ́bù èyí ni pé ọlọ́run kì í ṣe ọlọ́run àwọn òkú bí kò ṣe ti àwọn alààyè nípa ìbéèrè yìí ẹ ti ṣìnà pátápátá. amòfin kan lọ sí ọ̀dọ̀ jésù ó gbọ́ bí wọ́n ti ń fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ ó wòye pé jésù dá wọn lóhùn dáradára ó bá béèrè pé. èwo ni ó ṣe pàtàkì jùlọ nínú gbogbo òfin. jésù dáhùn pé. èyí tí ó ṣe pàtàkì jùlọ nìyí gbọ́ ìsírẹ́lì olúwa ọlọ́run wa nìkan ni olúwa kí ìwọ fẹ́ràn olúwa ọlọ́run rẹ pẹ̀lú gbogbo ọkàn rẹ àti pẹ̀lú gbogbo ẹ̀mí rẹ àti pẹ̀lú gbogbo iyè inú rẹ àti pẹ̀lú gbogbo agbára rẹ èyí tí ó sì sì kejì ni pé kí ìwọ fẹ́ràn ẹnìkejì rẹ bí o ti fẹ́ràn ara rẹ kò sí òfin mìíràn tí ó tóbi ju èyí lọ. amòfin náà wí fún un pé. bẹ́ẹ̀ gan-an ni olùkọ́ni òtítọ́ ni ó sọ pé ọlọ́run kan ni ó wà kò sí òmíràn lẹ́yìn rẹ̀ àti pé kí a fẹ́ràn ẹnìkejì wa bí a ti fẹ́ràn ara wa tayọ gbogbo ẹbọ sísun àti ẹbọ yòókù. nígbà náà ni jésù ṣe àkíyèsí pé ó fi òye sọ̀rọ̀ ó wí fún un pé ìwọ kò jìnnà sí ìjọba ọlọ́run kò sì sí ẹnìkan tí ó ní ìgboyà láti tún bí ní ìbéèrè kankan mọ́. bí jésù ti ń kọ́ àwọn ènìyàn nínú tẹ́ḿpìlì ó béèrè pé báwo ni àwọn amòfin ṣe wí pé ọmọ dáfídì ní kristi dáfídì fúnra rẹ̀ wí nípa ìmísí ẹ̀mí mọ́ pé olúwa wí fún olúwa mi pé jókòó ní ọwọ́ ọ̀tún mi títí n ó fi fi àwọn ọ̀tá rẹ sí abẹ́ ẹsẹ̀ rẹ nígbà tí dáfídì fúnra rẹ̀ pè é ní olúwa báwo ni ó ti ṣe jẹ́ ọmọ rẹ̀. pẹ̀lú ayọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń fetí sí ẹ̀kọ́ rẹ̀ jésù sọ nínú ẹ̀kọ́ rẹ̀ pé. ẹ ṣọ́ra fún àwọn amòfin tí wọ́n fẹ́ràn àti máa wọ agbádá ńlá káàkiri òde kí ènìyàn máa kí wọn ní ọjà àti láti gba ìjókòó pàtàkì ní ilé ìpàdé wọ́n fẹ́ràn ipò ọlá ní ibi àsè wọ́n a máa jẹ ilé àwọn opórun wọ́n a máa gbàdúrà gígùn nítorí àṣehàn ìdájọ́ tí wọn yóò gbà yóò le púpọ̀. bí jésù ti jókòó lọ́kànkan àpótí owó ó ń wò bí ọ̀pọ̀lọpọ̀ ti ń dá owó sínú àpótí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́rọ̀ ń dá owó púpọ̀ sínú àpótí owó nígbà náà ni tálákà opó kan wá ó dá éèpìnì méjì tí ó jẹ́ kọ́bọ̀ kan sínú àpótí jésù wá tọ́ka sí èyí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní. mò ń wí fún yín gbangba pé opó tálákà yìí dá owó ju gbogbo àwọn tí ó dá owó sínú àpótí lọ nítorí nínú ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ ni àwọn yòókù ti mú ohun tí wọ́n dá ṣùgbọ́n òun nínú àìní rẹ̀ ó dá gbogbo ohun tí ó ní àní gbogbo ohun tí ó fi ẹ̀mí tẹ̀. máàkù orí kẹtàlá bí ó ti ń jáde kúrò nínú tẹ́ḿpìlì ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé. olùkọ́ni wo òkúta wọ̀nyí àti ilé yìí wò ó bí wọ́n ti tóbi tó. jésù wí fún un pé. o ilé yìí bí ó ti tóbi tó kò ní sí òkúta kan lórí èkejì níhìn-ín tí a kò ní wó lulẹ̀. nígbà tí jésù jókòó ní orí òkè ólífì tí ó dojúkọ tẹ́ḿpìlì pétérù jákọ́bù jòhánù àti áńdérù ń bí níkọ̀kọ̀ pé. sọ fún wa nígbà wo ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹ àti pé kí ni àmì tí yóò hàn kí gbogbo àwọn nǹkan wọ̀nyí tó rí bẹ́ẹ̀. ni jésù bá tẹnu bọ̀rọ̀ ó ní. ẹ ṣọ́ra kí ẹnikẹ́ni má ṣe tàn yín jẹ ọ̀pọ̀lọpọ̀ yóò wá ní orúkọ mi tí wọn yóò wí pé àwọn ni Kristi wọn yóò tan ọ̀pọ̀lọpọ̀ jẹ ṣùgbọ́n nígbà tí ẹ bá gbọ́ nípa oríṣiríṣi ogun nítòsí àti ní ọ̀nà jíjìn ẹ má ṣe dààmú bẹ́ẹ̀ ni ó ní láti rí ṣùgbọ́n òpin ayé kò ì tí ì dé nítorí orílẹ̀-èdè yóò gbé ogun ti orílẹ̀-èdè ìjọba yóò dìde sí ìjọba ilẹ̀ yóò mì tìtì ní oríṣiríṣi ìlú ìyàn yóò mú ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ìbẹ̀rẹ̀ ìrora nìwọ̀nyí ṣùgbọ́n ẹ̀yin fúnra yín ẹ kíyèsára wọn yóò fà yín lọ síwájú àwọn ìgbìmọ̀ wọn yóò lù yín nínú àwọn ilé ìpàdé wọn yóò mú yín lọ síwájú àwọn aláṣẹ àti àwọn ọba nítorí mi kí ẹ lè jẹ́rìí ìyìn rere fún wọn ṣùgbọ́n a ní láti kọ́kọ́ wàásù ìyìn rere fún orílẹ̀-èdè gbogbo náà nígbà tí wọ́n bá mú yín lọ sí ibi ìdájọ́ ẹ má ṣe da ara yín láàmú nípa ohun tí ẹ ó sọ ṣùgbọ́n ohun tí ẹ̀mí mímọ́ bá fún yín ní wákàtí kan náà ni kí ẹ sọ nítorí kì í ṣe ẹ̀yin ni ó ń sọ̀rọ̀ bí kò ṣe ẹ̀mí mímọ́ àwọn tẹ̀gbọ́n-tàbúrò yóò ṣe ikú pa ara wọn bẹ́ẹ̀ ni baba yóò ṣe sí ọmọ rẹ̀ àwọn ọmọ yóò tàpá sí àwọn òbí wọn wọn yóò sì pa wọ́n gbogbo ènìyàn ni yóò kórìíra yín nítorí orúkọ mi ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin òun ni a ó gbàlà ṣùgbọ́n nígbà tí ẹ bá rí ẹ̀gbin burúkú náà tí ó dúró níbi tí kò yẹ kí ó yé ẹni tí ń ka ìwé yìí nígbà náà kí àwọn tí ó wà ní ilẹ̀ Jùdíà sá lọ sí orí òkè nígbà tí ẹni tí ó wà ní òkè ilé bá sọ̀kalẹ̀ kí ó má ṣe wọ ilé lọ láti mú ohunkóhun jáde kí alágbàro ní oko má ṣe dúró mú ẹ̀wù rẹ̀ tí ó bọ́ sílẹ̀ ọjọ́ ìṣòro ni ọjọ́ náà yóò jẹ́ fún àwọn aboyún àti àwọn tí ó ń fún ọmọ lọ́mú dé àkókò náà kí ẹ gbàdúrà kí ó má jẹ́ àkókò tí òtútù mú púpọ̀ nítorí ìpọ́njú yóò wà ní àkókò náà irú èyí tí kò sí rí láti ìṣẹ̀dálẹ̀ ayé láti ìgbà tí Ọlọ́run ti dá ohun gbogbo títí di àkókò yìí kò sì ní sí irú rẹ̀ mọ́ láé bí kò bá jẹ́ pé Olúwa dín àkókò náà kù ẹ̀dá kankan kì bá ti kù láàyè ṣùgbọ́n nítorí àwọn àyànfẹ́ tí Ọlọ́run yàn ó dín àkókò rẹ̀ kù bí ẹnikẹ́ni bá wí fún yín pé wo Kristi níhìn tàbí wò ó lọ́hùn ẹ má gbàgbọ́ nítorí àwọn Kristi èké àti àwọn wòlíì èké yóò dìde wọn yóò máa ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu láti tan ènìyàn jẹ wọn ò tan àwọn àyànfẹ́ pàápàá jẹ bí ó bá ṣeé ṣe ṣùgbọ́n ẹ̀yin ní tiyín ẹ ṣọ́ra mo ti sọ ohun gbogbo fún yín tẹ́lẹ̀ ní àkókò náà lẹ́yìn ìpọ́njú yìí oòrùn yóò ṣókùnkùn òṣùpá kò ní tan ìmọ́lẹ̀ rẹ̀ àwọn ìràwọ̀ yóò máa jábọ́ láti ojú ọ̀run a ó wá mì gbogbo àwọn ogun ọ̀run nígbà náà ni wọn yóò rí ọmọ ènìyàn tí yóò máa bọ̀ nínú àwọ sánmọ̀ pẹ̀lú agbára ńlá àti ògo yóò wá rán àwọn áńgẹ́lì láti lọ kó àwọn àyànfẹ́ jọ láti igun mẹ́rẹ̀ẹ̀rin ayé láti òpin ayé títí dé òpin ọ̀run ẹ kọ́ ẹ̀kọ́ lára igi ọ̀pọ̀tọ́ nígbà tí ẹ̀ka rẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ yọ tí ó rú ewé ẹ mọ̀ pé àkókò ẹ̀rùn súnmọ́ tòsí bákan náà nígbà tí ẹ bá rí àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí kí ẹ mọ̀ pé ọmọ ènìyàn wà nítòsí ó fẹ́rẹ̀ dé mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé àwọn ènìyàn ìran yìí kò ní tí ì kú tán tí gbogbo nǹkan wọ̀nyí yóò fi ṣẹ ọ̀run àti ayé yóò kọjá lọ ṣùgbọ́n ọ̀rọ̀ mi kò ní kọjá lọ ṣùgbọ́n ní ti ọjọ́ àti wákàtí náà kò sí ẹni tí ó mọ̀ àwọn áńgẹ́lì kò mọ̀ ọmọ pàápàá kò mọ̀ àfi bàbá ẹ ṣọ́ra ẹ máa fojú sọ́nà nítorí ẹ kò mọ wákàtí náà ó dàbí kí ọkùnrin kan máa lọ sí ìdálẹ̀ kí ó fi ilé rẹ̀ sílẹ̀ kí ó fi àṣẹ fún àwọn ìránṣẹ́ rẹ̀ kí ó fi iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan fún un kí ó wá pàṣẹ fún olùṣọ́nà pé kí ó ṣọ́nà bẹ́ẹ̀ gan ni kí ẹ máa ṣọ́nà nítorí ẹ kò mọ ìgbà tí baálé ilé náà yóò dé bí ní ìrọ̀lẹ́ ni tàbí ní ọ̀gànjọ́ tàbí ní àkùkọ ìdájí tàbí ní àfẹ̀mọ́jú bí ó bá dé lójijì kí ó má bàa bá a yín lójú oorun ohun tí mò ń wí fún yín ni mò ń wí fún gbogbo ènìyàn ẹ máa ṣọ́nà. máàkù orí kẹrìnlá nígbà tí àjọ̀dún ìrékọjá àti ti àìwúkàràkù ọ̀túnla àwọn olórí àlùfáà àti àwọn amòfin ń wá ọ̀nà tí wọn yóò fi rí jésù mú kí wọ́n pa á nítorí wọ́n wí pé. kí ó má jẹ́ àkókò àjọ̀dún kí rògbòdìyàn má bàa bẹ́ sílẹ̀ láàrin àwọn ènìyàn. nígbà tí jésù wà ní bẹ́tánì bí ó ti jókòó tí ó fẹ́ máa jẹun ní ilé símónì tí ó dẹ́tẹ̀ ní ìgbà kan rí obìnrin kan wọlé wá tí ó mú ìgò ojúlówó òróró ìpara olóòórùn dídùn kan tí ó ní iye lórí lọ́wọ́ ó fọ́ ìgò náà ó bá tó òróró inú rẹ̀ sí jésù lórí ṣùgbọ́n inú bí àwọn kan níbẹ̀ wọ́n ń sọ láàrin ara wọn pé. kí ló dé tí a ń fi òróró yìí ṣòfò báyìí bí a bá tà á ìbá tó nǹkan bí ọ̀ọ́dúnrún wo fàdákà àbá ti fa àwọn tálákà. báyìí ni wọ́n fi ohùn líle bá obìnrin náà wí ṣùgbọ́n jésù wí fún wọn pé. ẹ fi í sílẹ̀ kí ni ẹ̀ ń yọ lẹ́nu sí ohun rere ni ó ṣe sí mi nítorí ìgbà gbogbo ni ẹ ní àwọn tálákà láàrin yín nígbàkúùgbà tí ẹ bá fẹ́ ẹ lè ṣe nǹkan fún wọn ṣùgbọ́n kì í ṣe ìgbà gbogbo ni èmi yóò máa wà láàrin yín ó ti ṣe ohun tí ó lè ṣe ó fi òróró kun ara mi ní ìpalẹ̀mọ́ ìsìnkú mi mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé a ó máa sọ ohun tí obìnrin yìí ṣe ní ìrántí rẹ̀ níbikíbi tí a bá ń wàásù ìyìn rere ní gbogbo ayé. judasi iskariotu ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn méjìlá bá lọ sí ọ̀dọ̀ àwọn olórí àlùfáà ó lọ fi jésù lé wọn lọ́wọ́ nígbà tí wọ́n gbọ́ ohun tí ó bá wá inú wọn dùn wọ́n bá ṣe ìlérí láti fún un ní owó judasi wá ń wá àkókò tí ó wọ̀ láti fi jésù lé wọn lọ́wọ́ ní ọjọ́ kìíní àjọ̀dún àìwúkàrà ní ọjọ́ tí wọ́n máa ń pa àgùntàn láti ṣe àjọ̀dún ìrékọjá àwọn ọmọ ẹ̀yìn jésù bi pé. níbo ni o fẹ́ kí a tọ́jú fún ọ láti jẹ àsè ìrékọjá ó bá rán méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó wí fún wọn pé. ẹ lọ sí inú ìlú ọkùnrin kan tí ó ru ìkòkò omi yóò pàdé yín ẹ tẹ̀lé e kí ẹ sọ fún baálé ilé tí ó bá wọ̀ pé olùkọ́ni wípé yàrá wo ni ààyè wà fún mi níbi tí èmi àti àwọn ọmọ ẹ̀yìn mi ti lè jẹ àsè ìrékọjá yóò fi yàrá ńlá kan hàn yín ní òkè pẹ̀tẹ́ẹ̀sì tí wọ́n ti tọ́jú sílẹ̀ níbẹ̀ ni kí ẹ ṣe ètò sí. àwọn ọmọ ẹ̀yìn náà bá lọ wọ́n wọ inú ìlú wọ́n rí ohun gbogbo bí jésù ti sọ fún wọn wọ́n sì tọ́jú gbogbo nǹkan fún àsè rékọjá. nígbà tí ó di ìrọ̀lẹ́ jésù wá síbẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn méjìlá bí wọ́n ti jókòó tí wọ́n ń jẹun jésù ní. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ọ̀kan nínú yín tí ń bá mi jẹun ní ìsinsìnyí ni yóò fi mí lé àwọn ọ̀tá lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí í dààmú ọ̀kọ̀ọ̀kan wọn ń béèrè pé. àbí èmi ni. ṣùgbọ́n ó wí fún wọn pé. ọ̀kan nínú ẹ̀yin méjèèjìlá ni tí ó ń fi òkèlè run ọbẹ̀ pẹ̀lú mi nínú àwo kan náà nítorí ọmọ ènìyàn ń lọ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ nípa rẹ̀ ṣùgbọ́n ẹni tí yóò fi ọmọ ènìyàn lé àwọn ọ̀tá lọ́wọ́ gbé ìbá fún un bí a kò bá bí i. bí wọ́n ti ń jẹun jésù mú búrẹ́dì ó gbàdúrà sí i ó bù ú ó fún wọn ó ní ẹ gbà èyí ni ara mi ó tún mú ife ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó bá gbé e fún wọn gbogbo wọn mu nínú rẹ̀ ó wí fún wọn pé èyí ni ẹ̀jẹ̀ mi tí a fi dá májẹ̀mú ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé n kò ní mu nínú èso àjàrà mọ́ títí di ọjọ́ tí n ó mu ní ọ̀tun nínú ìjọba ọlọ́run lẹ́yìn tí wọ́n kọ orin tán wọ́n jáde lọ sí òkè olivi jésù bá sọ fún wọn pé. gbogbo yín ni ẹ ò padà lẹ́yìn mi gẹ́gẹ́ bí a ti kọ pé ọwọ́ yóò tẹ olùṣọ́ àgùntàn àwọn àgùntàn yóò bá fọ́nká ṣùgbọ́n lẹ́yìn tí a bá ti jí mi dìde n ó síwájú yín lọ sí gálílì. ṣùgbọ́n pétérì wí fún un pé. bí gbogbo ènìyàn bá padà lẹ́yìn rẹ èmi kò ní padà. jésù wí fún un pé mo fẹ́ kí o mọ̀ dájúdájú pé ní alẹ́ yìí kí àkùkọ tó kọ ní ẹ̀ẹ̀mejì ìwọ náà yóò ṣẹ́ mi ní ẹ̀ẹ̀mẹ́ta. ṣùgbọ́n pétérì tó tẹnu mọ́ ọ pé bí ó bá kan ọ̀ràn pé kí n bá ọ kú síbẹ̀ n kò ní sẹ́ ọ. bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ọmọ ẹ̀yìn yòókù ń wí. wọ́n dé ibì kan tí wọ́n ń pè ní gethsemane ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ jókòó níhìn-ín nígbà tí mo bá lọ gbàdúrà. ó wá mú pétérù jákọ́bù àti johanu pẹ̀lú rẹ̀ àyà bẹ̀rẹ̀ sí í pa ó bẹ̀rẹ̀ sí í dààmú ó wí fún wọn pé. ọkàn mi bàjẹ́ tó bẹ́ẹ̀ tí mo fẹ́rẹ̀ lè kú ẹ dúró níhìn-ín kí ẹ máa ṣọ́nà. ó bá lọ sí iwájú díẹ̀ ó dojú bolẹ̀ ó ń gbàdúrà pé bí ó bá ṣeé ṣe kí àkókò yìí kọjá lórí òun ó ní. bàbá bàbá ohun gbogbo ṣeé ṣe fún ọ mú kí ife kíkorò yìí kọjá kúrò lórí mi ṣùgbọ́n ìfẹ́ tìrẹ ni kí o ṣe kì í ṣe ìfẹ́ tèmi. ó padà lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ mẹ́ta ó rí i pé wọ́n ti sùn lọ ó wí fún pétérù pé símónì ò ń sùn ni o kò lè ṣọ́nà fún wákàtí kan péré gbogbo yín ẹ máa ṣọ́nà kí ẹ tún máa gbàdúrà kí ẹ má bàa bọ́ sínú ìdánwò ẹ̀mí fẹ́ ṣe é ṣùgbọ́n ara kò lágbára ó tún lọ gbàdúrà ó sọ àwọn ọ̀rọ̀ kan náà bíi ti àkọ́kọ́ ó tún wá ó rí i pé wọ́n tó ń sùn nítorí pé oorun ń kùn wọ́n púpọ̀ wọn kò wá mọ ìdáhùn tí wọn ìbá fi fún un mọ́ ó padà wá ní ẹ̀kẹta ó sọ fún wọn pé ẹ sì wà níbi tí ẹ ń sùn tí ẹ ń gbádùn ìsinmi yín àbùsébùsé àkókò náà tó wọn yóò fi ọmọ ènìyàn lé àwọn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ ẹ dìde ẹ jẹ́ kí a lọ ẹni tí yóò fi mí fún àwọn ọ̀tá ti súnmọ́ tòsí. bí jésù ti ń sọ̀rọ̀ lọ́wọ́ júdásì ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn méjìlá dé pẹ̀lú àwọn ènìyàn tí ó mú idà àti kùmọ̀ lọ́wọ́ wọ́n wá láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn amòfin àti àwọn àgbà ẹni tí ó fi í fún àwọn ọ̀tá ti fi àmì fún wọn ó ní. ẹni tí mo bá kí tí mo bá fi ẹnu kàn ní ẹ̀rẹ̀kẹ́ ni ọkùnrin náà ẹ mú un kí ẹ fà á lọ ẹ má jẹ́ kí ó bọ́. lẹ́sẹ̀kẹsẹ̀ bí ó ti dé judas lọ sí ọ̀dọ̀ jésù ó kí ó ní. olùkọ́ni. ó sì dá ẹnu dé ní ẹ̀rẹ̀kẹ́ àwọn tí ó bá a wá bá sùlùmọ́ jésù wọ́n mú un ṣùgbọ́n ọ̀kan nínú àwọn tí ó dúró fa idà yọ ó fi ṣá ẹrú olórí àlùfáà ó bá gé e létí jésù bá sọ fún wọn pé ẹ mú idà àti kùmọ̀ lọ́wọ́ láti wá mú mi bí ẹni pé ẹ̀ ń bọ̀ wá mú ọlọ́ṣà lójoojúmọ́ ni mo wà pẹ̀lú yín nínú tẹ́ḿpìlì tí mò ń kọ́ àwọn ènìyàn ẹ kò ṣe mú mi nígbà náà ṣùgbọ́n kí àkọsílẹ̀ lè ṣẹ ni èyí ṣe rí bẹ́ẹ̀. nígbà náà ni gbogbo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá fi í sílẹ̀ wọ́n bá sá lọ ọ̀dọ́mọkùnrin kan tí ó jẹ́ pé aṣọ funfun nìkan ni ó dàbò ara ń tẹ̀lé nígbà tí wọ́n gbá a mú ó fi aṣọ ìbora rẹ̀ sílẹ̀ ó bá sá lọ ní hòhò. wọ́n mú jésù lọ sí ọ̀dọ̀ olórí àlùfáà gbogbo àwọn olórí àlùfáà àti àwọn àgbà àti àwọn amòfin wá péjọ síbẹ̀ pétérù wà ní òkèèrè ó ń tẹ̀lé títí ó fi wọ agbo ilé olórí àlùfáà ó bá jókòó pẹ̀lú àwọn ìránṣẹ́ wọ́n jọ ń ya iná àwọn olórí àlùfáà àti gbogbo ìgbìmọ̀ ń wá ẹ̀rí tí ó lòdì sí jésù kí wọ́n bá lè pa á ṣùgbọ́n wọn kò rí nítorí ọ̀pọ̀lọpọ̀ ní ń jẹ́rìí èké sí i ṣùgbọ́n ẹ̀rí wọn kò bá ara wọn mu àwọn kan wá dìde wọ́n ń jẹ́rìí èké sí i pé. a gbọ́ nígbà tí ó ń wí pé èmi yóò wó tẹ́ḿpìlì tí ènìyàn kọ́ yìí láàrin ọjọ́ mẹ́ta èmi yóò gbé òmíràn dìde tí ènìyàn kò kọ́. síbẹ̀ ẹ̀rí wọn kò bá ara wọn mu nígbà náà ni olórí àlùfáà dìde láàrin wọn ó bi jésù pé ìwọ kò fèsì rárá ṣùgbọ́n ó sáà dákẹ́ ni kò fèsì kankan olórí àlùfáà tó bi í pé ìwọ ni kristi náà ọmọ olùbùkún jésù dáhùn pé èmi ni ẹ ó rí ọmọ ènìyàn tí ó jókòó lórí ìtẹ́ pẹ̀lú agbára ọlọ́run tí ìkúùkù yóò sì máa gbé e bọ̀ wá olórí àlùfáà bá fa ẹ̀wù rẹ̀ ya ó ní ẹlẹ́rìí wo ni a tún wá ẹ ti gbọ́ tí ó sọ̀rọ̀ òdì sí ọlọ́run kí ni ẹ wí gbogbo wọn bá dá a lẹ́bi wọ́n ní ni ó tọ́ àwọn kẹ́bẹ̀rẹ̀ sí títọ́ sí lára wọ́n fi aṣọ bò ó lójú wọ́n wá ń sọ ọ́ ní ẹ̀ṣẹ̀ wọ́n sọ fún un pé. sọ ẹni tí ó lù ọ́ fún wa wòlíì. àwọn ẹ̀ṣẹ̀ wa ń gba létí ni wọ́n ti mú un lọ sí àtìmọ́lé. nígbà tí pétérù wà ní ìsàlẹ̀ ní agbo ilé ọ̀kan nínú àwọn ìránṣẹ́bìnrin olórí àlùfáà dé nígbà tí ó rí pétérù tí ó ń yáná ó tẹjú mọ́ ó ní. ìwọ náà wà pẹ̀lú jésù ará násárẹ́tì. ṣùgbọ́n pétérù sẹ́ ó ní. èmi kò mọ̀ ohun tí òun sọ kò yé mi rárá. ó wá jáde lọ sí apá ẹnu ọ̀nà agbo ilé bẹ́ẹ̀ ni àkùkọ kan bá kọ. ìránṣẹ́bìnrin náà tún bẹ̀rẹ̀ sí sọ fún àwọn tí ó dúró pé. ọkùnrin yìí wà nínú wọn. ṣùgbọ́n ó tún sẹ́ nígbà tí ó ṣe díẹ̀ sí i àwọn tí ó dúró sọ fún pétérù pé dájúdájú ó wà nínú wọn nítorí ará Gálílì ni ọ́. Pétérù bá bẹ̀rẹ̀ sí ṣépè ó bá ń búra pé n kò mọ ọkùnrin tí ẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ yìí. lẹ́sẹ̀kẹsẹ̀ àkùkọ kọ ní ẹ̀kejì Pétérù wá rántí ọ̀rọ̀ tí Jésù sọ fún un pé kí àkùkọ tó kọ ní ẹ̀ẹ̀mejì ìwọ yóò sẹ́mi ní ẹ̀ẹ̀mẹ́ta. orí Pétérù wú ó bá bú sẹ́kún. máàkù orí kẹẹ̀ẹ́dógún gbàrà tí ilẹ̀ mọ́ àwọn olórí àlùfáà pẹ̀lú àwọn àgbà àti àwọn amòfin àti gbogbo ìgbìmọ̀ yòókù foríkorí wọ́n de jésù wọ́n bá fà á lọ láti fi lé pílátù lọ́wọ́ fún ìdájọ́ pílátù bi jésù pé. ṣé ìwọ ni ọba àwọn jù. jésù dá a lóhùn pé. o ti fi ẹnu ara rẹ sọ. àwọn olórí àlùfáà ń fi ẹ̀sùn púpọ̀ kàn án pílátù bá tó bi í pé. o kò sì fèsì rárá ìwọ kò gbọ́ bí wọ́n ti oríṣiríṣi ẹ̀sùn kàn án ni. ṣùgbọ́n jésù kò tún dá a lóhùn rárá mọ́ èyí mú kí ẹnu ya pílátù ní ọdọọdún ní àkókò àjọ̀dún ìrékọjá pílátù a máa dá ẹlẹ́wọ̀n kan tí wọ́n bá bẹ̀bẹ̀ fún sílẹ̀ ẹnìkan wà tí ó ń jẹ́ bárábà tí ó wà nínú ẹ̀wọ̀n pẹ̀lú àwọn ọlọ̀tẹ̀ kan tí wọ́n pa ènìyàn ní àkókò ọ̀tẹ̀ àwọn ènìyàn bá gòkè tọ̀ pílátù lọ wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀ẹ́ pé kí ó ṣe bí ó ti máa ń ṣe fún wọn láti wá bi wọ́n pé ẹ fẹ́ kí dá ọba àwọn júù fún yín bí. nítorí ó mọ̀ pé àwọn olórí àlùfáà ń jowú jésù wọ́n sì ń ṣe kéta rẹ̀ ni wọ́n ṣe fà á wá síwájú òun ṣùgbọ́n àwọn olórí àlùfáà ru àwọn ènìyàn sókè pé bárábà ní kí ó kúkú dá sílẹ̀ fún wọn pílátù tún bi wọ́n pé. kí ni ẹ fẹ́ kí n ṣe sí ẹni tí ẹ ń pè ní ọba àwọn júù. nígbà náà ni gbogbo wọn kígbe pé ṣùgbọ́n Pílátù bi wọ́n pé nítorí kí ni nǹkan búburú ni ó ṣe ṣùgbọ́n wọ́n ṣàtọ̀ kígbe pé. Pílátù bá dá Bárábà sílẹ̀ fún wọn kí ó lè bá tẹ́ wọn lọ́rùn lẹ́yìn tí ó ti ní kí wọ́n na Jésù tán ó bá fà á fún wọn láti kàn mọ́ àgbélébù àwọn ọmọ ogun bá mú un lọ sí inú agbo ilé tí ààfin gómìnà wà wọ́n pe gbogbo àwọn ọmọ ogun yòókù wọ́n wọ̀ ní aṣọ àlárì wọ́n wá fi ẹ̀gún fún adé wọ́n fi dé e lórí wọ́n á bẹ̀rẹ̀ sí kí i pé. wọ́n ń lù ú ní igi lórí wọ́n tutọ́ sí lára wọ́n wá ń kúnlẹ̀ níwájú rẹ̀ wọ́n ń júbà yẹ̀yẹ́ nígbà tí wọ́n fi fi ṣe ẹlẹ́yà tán wọ́n bó aṣọ àlárí kúrò ní ara rẹ̀ wọ́n fi aṣọ tirẹ̀ wọ̀ ọ́ wọ́n bá fà á jáde láti lọ kàn mọ́ àgbélébù bí ọkùnrin kan tí ń jẹ́ símónì ará kírénì bàbá alẹ́kisándérì àti rúfọ́sì tí ó ti ọ̀nà ìrúgbó bọ̀ bí ó ti ń kọjá lọ wọ́n fi tipátipá mọ́ láti gbé àgbélébù jésù wọ́n wá mú jésù lọ sí kan tí à ń pè ní gọ́lgọ́tà ìtumọ̀ èyí tí í ṣe ibi agbárí wọ́n fún un ní ọtí tí wọ́n ti po òjì àmọ́ ṣùgbọ́n kò gbà á wọ́n bá kàn án mọ́ àgbélébù wọ́n ṣẹ́ lórí aṣọ rẹ̀ láti mọ èyí tí yóò kan ẹnìkọ̀ọ̀kan wọn bẹ́ẹ̀ ni wọ́n ṣe pín àwọn aṣọ náà mọ́ ara wọn lọ́wọ́ ní agogo mẹ́sàn-án òwúrọ̀ ni wọ́n kàn án mọ́ àgbélébù àkọlé orí àgbélébù tí wọ́n ń kọ tí ó jẹ́ ẹ̀sùn tí wọ́n fi kàn án ni ọba àwọn Júù ní àkókò kan náà wọ́n kan àwọn ọlọ́ṣà méjì kan mọ́ àgbélébù ọ̀kan ní ọwọ́ ọ̀tún ọ̀kan ní ọwọ́ òsì rẹ̀ báyìí ni àkọsílẹ̀ kan ṣẹ tí ó wí pé. a kà á fún àwọn arúfin. àwọn tí ń kọjá lọ ń sọ ìsọkúsọ sí i wọ́n ń já apá mọ́nú wọ́n ń wí pé. kò tán ìwọ tí yóò wó tẹ́ḿpìlì tí yóò tún kọ́ ọ ní ọjọ́ mẹ́ta gba ara rẹ là sọ̀kalẹ̀ láti orí àgbélébù bákan náà ni àwọn olórí àlùfáà pẹ̀lú àwọn amòfin fi ṣe ẹlẹ́yà láàrin ara wọn wọ́n ń wí pé. àwọn ẹlòmíràn ni ó lè gbàlà kò lè gba ara rẹ̀ là kí kristi ọba israẹli sọ̀kalẹ̀ láti orí àgbélébù ní ìsinsìnyí kí a rí kí a lè gbàgbọ́. àwọn tí a kàn mọ́ àgbélébù pẹ̀lú rẹ̀ náà ń bu ẹ̀tẹ́ lù ú láti agogo méjìlá ọ̀sán ni òkùnkùn ti bo gbogbo ilẹ̀ títí di agogo mẹ́ta ọ̀sán nígbà tí ó di agogo mẹ́ta ọ̀sán jésù kígbe tòò ó ní. eloi eloi lemọ sábàkítàánì. ìtumọ̀ èyí ni ọlọ́run mi ọlọ́run mi kí ló dé tí o fi kọ̀ mí sílẹ̀. nígbà tí àwọn kan nínú àwọn tí ó dúró níbẹ̀ gbọ́ wọ́n ń wí ẹ gbọ́ ó ń pe èlíjà. ẹnìkan bá sáré ó ti kiri kan bíi kẹ̀kẹ́ bọ inú ọtí kíkan ó fi sí orí ọ̀pá láti fún un mu ó ń wí pé. ẹ jẹ́ kí a máa wò ó bí èlíjà yóò wá gbé e sọ̀kalẹ̀. ṣùgbọ́n jésù kígbe tò ó kanlẹ̀ ó bá dákẹ́ aṣọ ìkélé tí ó wà nínú tẹ́ḿpìlì bá ya sí méjì láti òkè dé ilẹ̀ nígbà tí ọ̀gágun tí ó dúró lọ́kànkán rẹ̀ rí ibi ó ti dákẹ́ lẹ́yìn tí ó ti kígbe ó ní. dájúdájú ọmọ ọlọ́run ni ọkùnrin yìí àwọn obìnrin kan wà ní òkèèrè tí wọ́n ń wo gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nínú wọn ni maria magdalene wà àti maria ìyá jacob kékeré àti ìyá joseph àti salome àwọn wọ̀nyí ti ń tẹ̀lé e láti ìgbà tí ó ti wà ní galili tí wọ́n ń ṣe ìránṣẹ́ fún un ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin mìíràn wà níbẹ̀ tí wọ́n bá gòkè wá sí jerusalem ọjọ́ náà jẹ́ ọjọ́ ìpalẹ̀mọ́ tí í ṣe ọ̀sẹ̀ kù ọ̀la nígbà tí ó di ìrọ̀lẹ́ Jósẹ́fù ará Arimatia ọlọ́lá kan nínú àwọn ìgbìmọ̀ wá ó ń retí àkókò ìjọba Ọlọ́run ó bá fi gboyà tọ̀ Pílátù lọ láti béèrè òkú Jésù ṣùgbọ́n inú ya Pílátù pé Jésù ti yára kú ó pe ọ̀gágun ó béèrè bí Jésù ti kú tipẹ́ nígbà tí ó gbọ́ ìròyìn ọ̀gágun náà ó yọ̀ǹda òkú Jésù fún Jósẹ́fù Jósẹ́fù bá ra aṣọ funfun kan ó sọ òkú jésù kalẹ̀ ó fi aṣọ náà wé e ó tẹ́ sí ibojì tí wọ́n gbẹ́ sí inú àpáta lẹ́yìn náà ó yí òkúta dé ẹnu ibojì náà maria magdalene àti maria ìyá joseph ń wò ó ibi tí wọ́n tẹ́ ẹ sí. máàkù orí kẹrìndínlógún. lẹ́yìn tí ọjọ́ ìsinmi ti kọjá maria magdalene àti maria ìyá jacobo àti salome ra òróró ìkunra wọ́n fẹ́ lọ fi kun òkú Jésù ní àfẹ̀mọ́júmọ́ ọjọ́ kìíní ọ̀sẹ̀ wọ́n dé ibojì bí òòrùn ti ń yọ wọ́n bẹ̀rẹ̀ sí bá ara wọn ṣàròyé pé. ta ni yóò bá wa yí òkúta kúrò ní ẹnu ibojì. bí wọ́n ti gbé ojú sókè wọ́n rí i pé ẹnìkan ti yí òkúta náà kúrò bẹ́ẹ̀ ni òkúta ọ̀hún sì tóbi gan nígbà tí wọ́n wo inú ibojì wọ́n rí ọ̀dọ́mọkùnrin kan tí ó jókòó ní apá ọ̀tún wọn tí ó wọ aṣọ funfun wọ́n bá ta gìrì ṣùgbọ́n ó wí fún wọn pé. ẹ má bẹ̀rù ṣé jésù ará násárẹ́tì tí a kàn ni ẹ̀ ń wá ó ti jí dìde kò sí níhìn ẹ wò ó ibi tí wọ́n tẹ́ ẹ sí nìyí ṣùgbọ́n ẹ lọ ẹ sọ fún àwọn ọmọ ẹ̀hìn rẹ̀ àti pétérù pé ó ti lọ ṣáájú yín sí Gálílì níbẹ̀ ni ẹ ó gbé rí i gẹ́gẹ́ bí ó ti sọ fún yín. nígbà tí wọ́n jáde àárẹ̀ ni wọ́n sá kúrò ní ibojì náà nítorí ṣe ni wọ́n ń bẹ̀rẹ̀ sí í gbọ̀n pẹ̀pẹ̀ tí wọ́n ń dààmú wọn kò sọ ohunkóhun fún ẹnikẹ́ni nítorí ẹ̀rù ń bà wọ́n. nígbà tí jésù jí ní òwúrọ̀ ọjọ́ kìíní ọ̀sẹ̀ ó kọ́ farahàn maria magdalene tí jésù lé ẹ̀mí èṣù méje kúrò nínú rẹ̀ nígbà kan ó lọ sọ fún àwọn tí ó ti ń bá Jésù gbé níbi tí wọ́n ti ń ṣọ̀fọ̀ tí wọ́n ń sunkún nígbà tí wọ́n gbọ́ pé Jésù wà láàyè àti pé Màríà ti rí i wọn kò gbàgbọ́ lẹ́yìn náà ó fara àwọn méjì kan nínú wọn ní ọ̀nà mìíràn bí wọ́n ti rìn lọ ní ìgbèríko kan wọ́n bá padà lọ ròyìn fún àwọn ìyókù síbẹ̀ wọn kò gbàgbọ́ lẹ́yìn náà ó farahàn àwọn mọ́kànlá bí wọ́n ti ń jẹun ó bá wọn wí fún àìgbàgbọ́ àti ọkàn líle wọn nítorí wọn kò gba àwọn tí wọ́n rí i tí wọ́n sọ pé ó ti jíǹde gbọ́ ó bá sọ fún wọn pé ẹ lọ sí gbogbo ayé kí ẹ máa wàásù yìn rere fún gbogbo ẹ̀dá ẹni tí ó bá gbàgbọ́ tí ó bá ṣe ìrìbọmi yóò ní ìgbàlà ẹni tí kò bá gbàgbọ́ yóò gba ìdálẹ́bi àwọn àmì tí yóò máa bá àwọn tí ó gbàgbọ́ lọ nìwọ̀nyí wọn yóò máa lé ẹ̀mí burúkú jáde ní orúkọ mi wọn yóò máa fi àwọn èdè titun sọ̀rọ̀ wọn yóò gbé ejò lọ́wọ́ wọn yóò mu oògùn olóró ṣùgbọ́n kò ní í ṣe wọ́n léṣe wọn yóò gbé ọwọ́ lé àwọn aláìsàn ara wọn yóò sì dá. lẹ́yìn tí jésù olúwa ti bá wọn sọ̀rọ̀ tán a gbé e lọ sí òkè ọ̀run ó wá jókòó ní ọwọ́ ọ̀tún ọlọ́run nígbà tí wọ́n túká lọ wọ́n ń wàásù ní ibi gbogbo olúwa ń bá wọn ṣiṣẹ́ ó ń fi ìdí ọ̀rọ̀ ìyìn múlẹ̀ nípa àwọn iṣẹ́ àmì tí ó ń bá wọn lọ.